pé àgbàdo lọ́wọ́ now get out. wọ́n ti géètì mi lọ́wọ́ ẹ̀sẹ̀ ń wò gbogbo kí n gbàgbé sí bíbá tó ń sọ. wọ́n ti géètì rẹ̀ náà pọ̀ kankan. ṣé ẹ gbọ́dọ̀ sí ní bọ̀. jọ ṣàpọ̀dà ni ẹ. ó dà mí ṣàpọ̀dà. torí tó bá kí n ṣe àpọ̀dà ò ní máa béèrè lọ́wọ́ tèmi wípé báwo la ṣe fẹ́ ṣe nígbà tó ń ṣàkọ́kọ́ ẹ̀ ọmọ mélòó ló ń dá fún agbègbè ó lè sàṣọ ara yàtọ̀ táwọn afàwọ̀rajà wèrè tán wá láti ìlú kan báwọn wá sí orílẹ̀-èdè bàbá wọn tán tẹ̀lé ìyàwó ìyàwó. níbo wèrè tán lọ já sọ kọ́pà tán láwọn kan. sórí ìwà tó ní kálukú ni ìwà ṣe ń bọ̀ wá bẹ́ẹ̀ lọ wa o bí kí làá fòun ṣe. kálálẹ́ bá ní kó dáa fún ẹ aláàárọ̀ ò ní jẹ́ ó dáa fún ẹ àmọ́ mo fa ilé kóòtù ọlọ́run lọ́wọ́. wọ́n ní tíṣú òyà ò bá tiẹ̀ ó yẹ kí tọmọ ta sánsán. ọmọ lè mọ jẹyìn. tàbí kí wọ́n mọ̀ sún mọ́ ẹ̀wà. ẹ ti ya wèrè. lọ tí ọmọ mi gbé ní school tí ọmọ ṣe pé kọ̀ọ̀kan wà láàrin ẹ̀yìn méjèèjì tell me. and I have told you several times pé kò sí kọ̀ọ̀kan láàrin àmì ẹ̀jì. Ah. ṣoṣo mo kàn ẹ pé ọmọ rẹ ó ní asthma àbí. ni wọn á sì ta ẹ máa ń fà fẹ fẹ fẹ wọn ní ṣùgbọ́n. ìwé lánìkẹ́ lọ bá pátá lọ́gbà ń dì ní. ṣé ọkọ òṣèjà kì í máa fojoojúmọ́ máa fi ẹkún ṣe omi mú ibikíbi ìjọba wa ò lè ní gbádùn. wọ́n fẹ́ lọ parẹ́ wọ́n fẹ́ lọ parẹ́. ṣé nítorí pé mi sì ẹ fi wèrè lẹ every Thursday màmá wálé wàmọ kì í. olórí bú wọn ló kú máa wálé lọ every Thursday wọn máa jẹun ṣé èmi fúnra mi ti jẹun tó ipò máa débò oúnjẹ jọ Thursday ó lè róúnjẹ o. ọlọ́kọ̀ máa kú everybody máa close school yìí down tí ẹ bàbá mi wá wọn. ẹ á jẹ pé àsìkò ti tó láti fẹ̀hónú mi hàn. ìwọ ó kó ẹ̀mí ìfẹ́ sí ọkọ mi. ajá lé koko. bẹ́ẹ̀ ni ajá máa lé koko mo gbọ́ lẹ́ẹ̀kan nígbà tẹ wà nù kọ́nà mbẹ́ o. ẹ wọ́n lówó tí o tó faná lépa ẹ ti fi faná ẹnu. ẹ ṣe kí lọ́gbèsì ń ka jí ni. láàrin kadiju kalaju ẹ táyé wáì. bẹ́ẹ̀ ṣe bí mo tún fi ẹ̀ dànù. nǹkan tó ṣe ọ́nà máa pè ní gólíbù gọ̀gọ́gọ̀ pé èèyàn ó kàn gàn ó gàn for free. find you and get you arrested. yes máa arrest ẹ àwọn ọlọ́pàá máa arrest ẹ. gbogbo nǹkan tó sọ kalẹ̀ sọ̀rọ̀ nìyẹn. àjẹyẹ ẹni bí yẹn orú òkòtó ló máa jáde orú ìrẹ́mà kúrò nílé. àtàkẹ́ ah, bẹ́ẹ̀ ìwọ náà wàá tún máa wọ́ mi láì ṣe tírélà. mo lè pè kábílì wẹbi ni. ẹ kàn tẹ̀lé gbé kò ní dáfẹ́ bí tó fẹ́ wẹbi. Ah. Coming soon on Okiki Premium TV. lọ́dún ìyà tí mo ti ń jẹ obìnrin kan máa wá lé mi kúrò ní ẹrù mi àbí kó wá pa mí irọ́ o ẹ má jẹ́ olówó mọ́. màmá ní kí n tẹ̀wó lójoojúmọ́ ojoojúmọ́ ni màmá tẹ̀wó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 pé kí n sọ pé torí pọ́kọ mi ò lówó lọ́wọ́ mo wá ń torí ẹ̀ mo wá ń tara mi káàkiri fọ́kùnrin. àti pàápàá àwọn arawa tá a bá ríra wa ẹni tí mo wá wá wèrè dì náà mi. ṣé ibi ìbá ìjọlé onífà ni àbójọ gba wèrè lójú yín. ṣé mo jọ wèrè lójú yín ẹ ẹ jọ wèrè ni ẹ wọ aṣọ báyìí tẹ́lẹ̀ òun ló aṣọ tí a pa báyìí à ẹ wù. bí n bá máa náwó mo mọ̀ owó tí máa ná tẹ́bí bá ń pa mí màá dúró lásìkò ọlọ́run. àwọ̀ tó jẹ́ pójú kan ló ní wàláì sídi wàláì tàláì sọ́mílà làṣìláwà wàláì mi lè tó sí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 nílọ láì ṣẹun. ẹ nígbà tẹ wọ sọ́ọ̀bù télọ̀ kéèyàn wọ sọ́ọ̀bù télọ̀ kó máa bèrè sí ẹ bíríkìlà ẹ ṣe télọ̀ ńkọ́lé. àwọn kẹlẹ mo rò burúkú ni ẹ kí ló ń ṣe ẹ mò ń kọ́lé. mi mo ṣe jìnnà sí ohun tí mi ò kì í ṣe mo rò pé ó jáwé rè. no be juju be that. ẹ ẹ tí bá ti ṣe tán ìjẹ̀wé kí òkèlè mi kọ wo ikú ló kọ síbi ipò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 Coming soon on Okiki Premium TV. wẹ mímọ́. ìwọ náà ti gbọ́. kí ni ẹ. mo ti gbọ́ pọ́ ti gbalẹ̀ yìí mọ́ mi lọ́wọ́. ṣé ilẹ̀ ilé. Eh. ṣé ni mo kàn ṣàdédé gbọ́ pé wọ́n ti kọ́lé sórí ilẹ̀ mi adúrú ilé báyìí kí èèyàn dẹ̀ kọ́ sórí ilẹ̀ onílẹ̀. èmi mo nílé o. ìwọ ló ní kí ni. èmi mo kọ. Ah, ó ṣe máa kọ́lé sórí ilẹ̀ mi. ẹ kí ló tó filẹ̀ lẹ̀ ló fún èmi rí lófo ni mo kọ́ lélẹ̀ lọ. mi ò fi mi lẹ̀ lófo tí má tiẹ̀ fi ilẹ̀ mi lẹ̀ lófo ṣé bí ọmọ abí mi ni pé ọ̀rẹ́ mi o ilẹ̀ tó rà síbẹ̀ yẹn ó wù mí o má dẹ̀ ni pé kò kọ́lé sí tó bá wù mí. ilẹ̀ yẹn wù mí ni mo lè kọ́ lélẹ̀ lórí kò sí kò tó lè ṣe sí. àpẹ mi mọ nǹkan mẹ́wàá wà tí mo lè ṣe sí o ṣe máa ní o kọ́lé sórí ilẹ̀ mi kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe sí irú ọdá sí tì nìyẹn. kí ló wá fẹ́ ṣe sí ó máa gbélé ẹ̀ kúrò lórí ilẹ̀ mi ni. ẹ lọ ṣoṣù ká kó rú kó rú kúrò lórí. ìwọ ló máa ru ilé ẹ̀ fúnra rẹ̀ torí ẹni tó nílẹ̀ òun ló nílé èmi ò dẹ̀ fẹ́ ilé tó kọ́ irú ilé yìí kọ́ ló wù mí láti kọ́ sórí ilẹ̀ mi. Eh. bẹ́ẹ̀ ni. ó yá ṣe nǹkan tó fẹ́ ṣe sí kẹ́kẹ́. máa sọ ilé yìí. wọn bí mẹ́ta láìra wọn ní kó gbá yàrá ya ẹ̀ ọ̀dọ́ wọn bí wọn kọ́kọ́ kọ́kọ́ tá tiẹ̀ léra wọn wọn bí yín dákẹ́ má kó lé ìkúrò bí. ó yá lọ gbé kí n rí ẹ wá jẹ́ sọ́nọ́bà bèsì à. Ah, ah, irọ́ ilé yín lọ ti rulé sórí ilé yín ló máa lọ ló máa lọ pè wọ́n pé kó a rulé sórí eh. èmi ò rulé sórí ìwọ ló máa rulé ẹ̀ sórí fún rẹ̀. o filẹ̀ lẹ̀ lófo ṣọ́ máa ń filẹ̀ lẹ̀ lófo ni tí o bá ní ilẹ̀ o máa fẹ̀sẹ̀ round o máa guide jealously o múlẹ̀ o sílẹ̀ lófo o ń wọ gbogbo èèyàn lójú o kàn filẹ̀ lé o fi ń ṣe display èmi dẹ̀ kọ́ lé lé lórí. ó lè ló máa sọ pé èèyàn fi kọ ẹ̀ síbi tí ò dáa wẹ̀mí mọ́ pé ìwọ náà lá the same àlá wow this is strange <sighs> àti mo lá àlá yẹn ah, ẹ̀rù bà mí mo try láti dissect ẹ̀ mi ì rí ìtumọ̀ kankan sí wọn ni mo ṣe ní kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ kí n wá rọ fún ẹ. ẹ eh, ẹ̀mí náà dẹ̀ lè sọ pé nǹkan báyìí ló túmọ̀ sí i àwọn fi òpin tọrọ parí báyìí téèyàn ń wá ìtumọ̀ àbí téèyàn fẹ́ fi ọgbọ́n kan ọgbọ́n àwọn àgbàlagbà lèèyàn máa ń tọ̀ lọ so mo fẹ́ suggest pé bóyá ká lọ rí wòlíì mi kàn pray fún àwọn àdẹ̀jẹ̀ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. it's fine it's okay kò sí wàhálà ọjọ́ wo la máa wá lọ. a máa decide nsìn náà. kí ló dé sọ fẹ́ gbọ́ mi orí rẹ ti le jù. orí rẹ ti leju wo mo gbọ́ àwọn ọmọ mi pátápátá mo ní kí wọ́n bá wa wọn ò rí o kò síbi tí wọn ò dé wọn ò rí èmi gangan mo ṣẹ̀ṣẹ̀ wá jáde fúnra mi tí mo lọ rà wá èmi ti rà ní ìníwò wà rẹ ẹ mo mo rẹ yẹgún ẹyẹ kowé ẹyẹ kanakana atakala gbogbo ń tó yẹ kí n ra mo ti rà nǹkan ẹyọ kan lọ́kàn kù ajiyọ ni ajiyọ ni kódà ojúgun náà mo kàn ní ojúgun iwájú síwájú nípa kan tẹ̀lé bí mo bá ti lè rí ojúgun. ọ̀dà máa pè ọ́ padà pè ọ́ padà kárí. ọ̀dà bíi pé ntájọ́ jẹ èso ti fẹ́ ṣe o. ẹ eh, èso ṣe kí ni. àwọn akọ náà bá sọ ṣáà ìgbọ́n mẹ́kì kọ́ ni akọ gbẹ́nu wèrè sọ̀rọ̀ wọ́n fẹ́ pèrè ọ̀nà ibodò mọ̀ ọmọ òdò lásán lásán. pẹ̀lẹ́ ọmọ lọ́nà. ìwọ ọmọ wò ń tiẹ̀ dákun àlejò dínú àti pé jọ̀wọ́ bá mi sọ̀rọ̀. ẹ fi lẹ́wọ́ ẹ̀sẹ̀ débi báyìí ni àdúgbò yìí ìlú yìí ni mo gbogbo ẹ̀ kí lẹ fẹ́. ọmọ àdúgbò yìí dáadáa. dáadáa ẹ̀sùnmọ́ mi. mo dáràn ẹlúgbàdo owó ẹyọ o. ẹ káàbọ̀ ẹlúgbàdo owó ẹyọ o. àrùn yìí ló ń tọkùn lẹ́kọ̀ọ́ ló bá jáde ṣàyè mo lè gbòdì bó o ṣe ń lọ ọkọ̀ ní ọ̀pá ọ. bẹ́ẹ̀ni kò ní yẹ ọ. oríire ó ga o àlejò ẹ ṣòro gbà gan-an a ní kí ló fẹ́ olóòfẹ́ olówó wa Okay ṣùgbọ́n èèyàn ní láti appreciate ẹ̀ tó bá ṣe dáadáa ó yẹ ká yẹn ni because mo mọ̀ pé gbogbo proposal ti máa ń fi sílé iṣẹ́ yín tí wọ́n máa ń tètè approve yẹn iṣẹ́ ọwọ́ ẹ̀ ni yes yes iṣẹ́ owó ẹ̀ ni so mo ní láti appreciate ẹ̀ bọ̀ lẹ́yìn token tí mo máa ń fún ẹ mo nǹkan wà ní rárá jẹ́ nǹkan you said no. dadi ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi ìyọ̀n dáadáa lẹ́yìn náà bó ṣe ń kọ́ sẹ́nu lọ́dọ̀ yín ló ń kọ́ sáyà lọ́dọ̀ tèmi náà. ẹ eh, but all the same all the same ah, nǹkan tó ṣẹlẹ̀ rèé tèmi náà yé mi o because yorùbá sọ pé yinniyinni kẹ́ni ó ṣe mi ọ̀kí mo tún ti ní pòfẹ́sà lọ́dọ̀ yìí máa. ẹ má wọrí ẹ má wọrí mo máa ṣiṣẹ́ lórí ẹ̀ oh, agbára ọlọ́wọ́ dẹ̀ máa kú rẹ̀. oh i trust you trust you. ẹ jẹ́ kí mo máa lọ tó bá ṣe jẹ́ máa pín in lórí fún. o ò ní mu kankan náà. Mm, wà ok o ì sísì náà. máa all right no problem. all right sir. okay okay okay. okay. Eh, ẹ ṣe ẹ ṣe àṣẹwò òṣì mo jókòó lọ́rọ́mọlọ́mọ kí ni problem ẹ. wà ṣe o fẹ́ dáko sínú àgbàlá ọmọ yẹn. Eh, ìrora kì í ṣerú lẹ́wù yẹn. kò sàdá lọ́wọ́ ẹ̀ kò sọkọ́ lọ́wọ́ ẹ̀ àtò ah, èmi fẹ́ gbin nǹkan sínú àgbàlá ẹ̀. Oh, ah. ìbádẹ́ ìdáàbò kò ní lè work. ẹ sẹ́ni pé ọmọ yẹn sound good ọmọ yẹn wà òkè ọmọ yẹn. ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé staff kaya communications ni tí mo ti máa ń gbaṣẹ́ ṣe you understand so olóde máa ń assist ó máa ń ṣe dáadáa gan-an but nǹkan tí ó ṣe nílé bọ́sùn ni pé ọkọ ló ń wá ṣùgbọ́n ọmọdé ni kò tí ì máa rí ṣé kò lè gbọ̀ngàn lè gbé ẹnìkan kan wá tó ń rìn. jọ̀wọ́ tó èmi lò tí mo ti bẹ̀ sọ̀rọ̀ nǹkan báyìí kàn rán mi létí. náà kò ṣẹlẹ̀ rí. mi ò bẹ́ sọ̀rọ̀. àtọ̀ ìwọ náà lè sọ kankan sí olómọ dáadáa ni o máa assist ẹ láti gba contract ó dẹ̀ máa ṣe dáadáa sí ibi tí wọ́n ti bá wọlé nìyẹn. ìwọ ti má rí ìyàwó ẹ ń kọ́. ó dẹ̀ ní sùúrù mẹ́lọ lọ́n wí mo ti má rí lóòótọ́ fi ìyàwó mi lẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ni mo ní mo fẹ́ fẹ́ yí bọ́kùnrin ni mi tí mi ò bá lè handle ẹ̀ ṣé máa ní mo fẹ́ fẹ́ ni. Oh, that's true that's true. ibi tó sọ yẹn ni màá bá wọlé ọmọ mm. dáadáa ni ó máa assist ẹ. yes ọlọ́run. our baby how are you. Uh, how you doing. wọ́n sọ wípé ọmọ dáadáa ni ẹ́ wọ́n ní kò sí nǹkan tí wọ́n fẹ́ tí o. ọmọ ìgúdọ ọmọ ìgúdọ. láti sọ fún wa wọ́n ní kò sí nǹkan tó fẹ́ tí o kì í ṣe fún wọn ìtorí ẹ̀ ni mo ṣe kọ́kọ́ fẹ́ mètẹ báwo ni dẹ. pásítọ̀ kan ó sọ pé kẹ́ ẹ wá ṣèràpàtà pẹ̀lú àgbò àbí màálù àbí kí ló pè pẹ̀lú màálù. màálù ṣé pásítọ̀ nìyẹn àbí nǹkan mi ṣé ìràpadà náà ń pè yẹn àbí ìràpawó ìràpadà nìyẹn àbí ìràbáyé ẹni jẹ́ odidi màálù màálù lásìkò yìí. wọ́n kàn ní pé torí àlá tí mo lá pé a ní ìdá ti ṣe ìràpadà and kò ṣe pé bí wọ́n fẹ́ fi màálù yẹn ṣe ní tèmi ìràpadà gangan ló fẹ́ fi ṣe. kí ló wá débẹ̀. àlá tí mo lá ó involve èmi mọ́ so mo need láti rọ àlá yẹn fún bá tí mo rọ àlá fún òun ló suggest pé ká lọ sọ́dọ̀ pastor yẹn and we went there wọ́n dẹ̀ ṣàlàyé fún wa pé ah òkè o àlá tá a lá yìí o ó máa involve ìràpadà kì í ṣe pé bóyá wọn ní pé wọn fẹ́ ṣe any other thing ju ìràpadà lọ. Ah. in size you are bigger than this lady. ipe kéèyàn ní ọpọlọ àti everything téèyàn ní láyé èèyàn tó fi lè gbé ìgbésẹ̀ ayé obìnrin you are bigger than this lady why tó fi jẹ́ pé wẹ̀mímọ́ wẹ̀mímọ́ wẹ̀mímọ́ wẹ̀mímọ́ all the time Honey, tell me please. nobody is controlling nobody. I don't understand. how can you say wẹ̀mímọ́ is controlling me. ohun tí mo rí nìyẹn náà wẹ̀mímọ́ ló mú ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ kan ìwọ ò ní gbàgbọ́ tiẹ̀ mọ́ o jẹ fẹ́ lọ síbẹ̀ ẹnìyẹn ló jẹ́ kí n mọ̀ lẹ́sẹ̀ sórí ìgbà míì máa ń wà téèyàn bá ń di rèé kò mọ̀ téèyàn bá ń kó lórí track tó wà kò mọ̀ téèyàn bá ń ṣe mistake kò mọ̀ àfi tó bá rí èèyàn kan sọ fún èmi lo èèyàn tí mò ń sọ fún ẹ̀ ń sìn torí kí ni ìṣẹ̀lẹ̀ ò sọ fún mi tí mo jẹ́ ọkọ ẹ̀ o ó gba bí tẹ́ gbà yẹn lọ tó fi ní kẹ́ lọ mú dídì nǹkan yẹn wá ò jẹ́ kí n mọ̀ pé o fẹ́ lọ bẹ̀ ọ́ baby be careful àmì ìfẹ́ gbọ́rú nǹkan báyìí mọ́ mi ì dẹ̀ fẹ́ rí ẹ kó gbìyànjú àtọ́júbọlé káàkiri kankan mọ́ that is tí n bá ìdí ọkọ ẹ. On a final note má lọ ọ̀dọ̀. ẹ fura pé mú rè wá ṣe bẹ́yìn báwo ló ṣe máa mú irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó máa dà sẹ́gbẹ̀ẹ́ kan who does that. ó yarí délé ó ní láyé owó tòun kọ́ làwa máa lọ fi ṣe ìrúbọ ó ní kò ń ṣe ìrúbọ ìràpadà ló ní ká ṣe the guy said no ah, so i pleaded i begged kò sí nǹkan tí mi ṣe tán ó ní láyé owó òun ò lè wọnú ẹ. èrú bọ́ ní mo rẹ wá náà ah, ah, ọ̀rọ̀ ẹ̀ ti mẹ́jọ ẹ̀kọ́. èmi ti make up mind mi pé màá yọ owó yẹn nu savings mi màá lọ fi ṣe because ọ̀rọ̀ yìí ó la ẹ̀mí lọ mi ìdẹ̀ lè jẹ́ kí torí àwọn nǹkan kéékèèké kí jẹ́ kí nǹkan tí ó máa mẹ́mí lọ kó ṣẹlẹ̀. nígbà tó ti gbọ́rọ̀ ikú àti èyí yẹ kẹ́rù ti bà. Ah, kò tí ẹ rẹ́dì láti gbọ́. As in, it was entering through here and flying out through here. Don't worry, mo kàn ní kí wọ́n sọ fún ẹni pé bóyá kò happen ní kíákíá so èmi á yọ nínú savings. Ó bẹ̀tà o, torí tọ́lọ́ ń bá ti fi irú nǹkan báyìí hàn yàn kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lù dá. Ah. Kó má bàa padà regret ẹ̀. Ah, mi jẹ́ ká regret rẹ̀. I'll get it done. Mo kàn ní kí wọ́n ní ẹ̀bà yìí mi kó má dàbí. Bọ̀ múre wá fún ní gan pẹ̀lú ìrùwà yẹn o. Ah múrẹ̀wá ló fi hàn o mi tó ń pè múrẹ̀wá tó bá gbọ́ orúkọ mi. o lè mọ tó mi ah. àṣebọ́rọ̀ ẹ̀ tèmi ni kí wọ́n tó mu. Ah. o lè jẹ́ pé ó ti change yàtọ̀ sígbà tí wọ́n mọ̀ yẹn. mo ń try láti rántí ọ̀rẹ́ yín tẹ̀ sọ ni ah, àbí ṣé kò ṣe ètò wá síbi tẹ̀tí máa ń relax the other time. exactly ah the one ro títí tí mi lọ́rẹ̀ méjì òun nìkan náà ni. ìyẹn. Eh ìyẹn lẹ sọ pé láìkí mi ẹni tèmi ń wò yẹn ó jọ married man even ó jọ bàbá ọmọ tó pọ̀ gidi nílé. no no no o o guest right láwọn ibì kan tí wàá ń gbé sí láwọn ibì kan pé ìwà yẹn in fairness to ìtòrí mi gbọ́dọ̀ parọ́ fún ẹ ó ti marry bọ́ bó ṣe wà yẹn kò bímọ rí marry jẹ́dẹ̀ ti wọ five years ọdún karùn-ún rẹ̀ tó ti marry so olórí àwò pé ah àwọn parents ẹ̀ ọ̀hún yẹn wọ́n máa dà láàmú sọlọ́sọ àwọn pé kò ń lọ fún ẹlòmíì bóde ìwà rí ẹ báyìí ah, àwọn àwọn èmi dẹ̀ mọ̀ problem tó ní so mo dẹ̀ mọ̀ kókè eh, mo dẹ̀ mọ̀ ròyìn tó jẹ́ ẹni tó máa ń tọ́jú obìnrin ni ó dẹ̀ ti láìkẹ́ bóyá tẹnumọ́ yẹn ni mo ṣe wò pé. ta ló sọ fún yín pé ó ní problem torí pé ó four five years kò bímọ problem ni ṣé èèyàn mọ̀ pé márèèjì ń sìn yẹn àwọn èèyàn máa ń fẹ́ dúró láti enjoy ara wọn kan tó máa bímọ tó máa máa distract wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rárá ẹni tó bá ti marry nítorí kan ní kò fẹ́ bímọ. Oh. tó bá sì mọ̀ pé o sì fẹ́ enjoy ara ẹ̀ o ní láti lọ fún marriage tó bá marriage ni pé mo fẹ́ bímọ so àti wá gẹ́tò ní pé ìyàwó yẹn ló ní problem. Eh, eh, eh, ẹ̀yin ti mọ̀ pé ìyàwó ẹ̀ ló ní problem. òun ló sọ fún mi o ó pé ìyàwó òun ló ní problem. ẹ ó ní dókítà sọ bẹ́ẹ̀ fóun náà. ok òun sọ òun wà ok. ok ìyàwó ẹ ni kò wà ok ìyàwó ẹ ni problem. ó ṣe fẹ́ fẹ́ mi. kí hmm. wàá lóde tó jẹ́ yín lọ́rọ̀ àwọn ò lè wá fúnra wọn ni ah. àbí wọn kì í ṣọkùnrin. Eh, ọkùnrin ni ó mọ èmi lèmi gbé ẹ tóbi lójú ẹ jẹ kó mọ owó ọtí ẹ pé ẹ eh, kì í ṣe ọmọ bẹ́ẹ̀ ìfá ó béèrè náà bẹ́ẹ̀ wọn ní nùnùnù ah, irọ́ o jẹ́ kí mi kọ́kọ́ lọ bá ẹ sọ tó bá ti gbà màá mẹ méjèèjì máa mú mi kanra fúnra rẹ wàá fún un ní nọ́mbà bọ̀ ọ́ ní serious note ó máa tọ́jú ẹ hmm. mo lè aṣọ ẹ ṣé mo lè parọ́ fún ẹ. ẹ lè parọ́ fún mi bọ́ọ̀rẹ́ yín náà lè máa ṣáìdì ẹ wo. ó ṣé kò ṣe pé bóyá ẹ fẹ́ tán mi sí jẹ̀kùn báyìí ṣé mo pé pàṣọ tá a fi nà ìyá lé orí àjà ló máa ń wà fáwọn ìyàwó náà. má gbé e síra wọn ó yẹ kó kọ́ mọ̀ pé mi ì lè rí ibi tí ò dánilẹ̀ kí n tiẹ̀ sí that's number one number two múre wọ́n wá ń ṣèyàn bẹ́ẹ̀ o kò ah. láìkó obìnrin bẹ́ẹ̀ o mi kàn mọ́ orí sìn tó fi takú sí wọn ọlọ́run yìí o hmm. ọlọ́run mi ṣeré o. Mm. Oh, trust me. mo trust yín bọ̀rẹ̀ yín lè side náà ṣe fẹ́ sọ fún mi pé ó like obìnrin. kò tiẹ̀ like èmi tún yìí like obìnrin jùlọ mi ṣeré ó dẹ̀ mọ̀ kí mi ò like obìnrin. tí kò bá like obìnrin wáyé torí mi ọjọ́ kan lórí mi ó ti ràn yín sí. ọjọ́ kan náà lèèyàn máa ń rí èèyàn àjù mi ọjọ́ kan lèèyàn máa ń rí èèyàn. ẹ wo ẹ̀rù ń bà mí ṣá. Eh? Ah. Eh? Oh. tí ìbá oh, sí ilé ń kọ́ ah, ah. ah, eh, eh, ẹ jẹ́ ní sílẹ̀ oh, pípé ó bẹ̀rẹ̀ <laughs> èmi tí mo ti mọ bí mo ṣe lè bá yín lé ìgbà wo ni mo débi tí mi bá yàn pẹ̀lú ọkọ mi ṣé dáadáa mo bá ẹ. àlàáfíà mo wà. ọkọ nǹkan <laughs> àlàáfíà lọkọ mi wà. ṣé kò ṣe àsì ọlọ́run ò jẹ́. ọlọ́run ṣe. <laughs> Hmm? ẹ ṣáà ń dán sí wa lọ́rùn eh. mo hò pé irú aṣọ tẹwọ̀ yìí wà nù báàgì because èmi náà gbọ́dọ̀ ni. bẹ́ẹ̀ tí ẹ rí ah. nígbà tá a ti jọ ń lo sáìsì kan náà mo ti mọ̀ kó máa sọ̀rọ̀ ṣáà ni má wọrí eh? màá ní kọ́ bẹ́ẹ̀ ṣe tiẹ̀ náà. ah o fa àìní ó yẹ kémi àti yín jọ ṣe twinny twinny. <laughs> Eh, èmi níyàn ọkọ dẹ. ọlọ́wọ́ jẹ́ ó dá mi mo ń bọ̀ ẹ jẹ́ ẹ lọ bá yàrá yín. ọ̀dà yes ma yes ma bàbá yìí ló bí ọjọ́ mélòó kan. ó oh, ilé náà lè yín. mo dúpẹ́ o yes ma ọmọ atọ́jú yín ọmọ àṣìkẹ́ yín o. àmín. ọ̀gá ọ̀gá bẹ́ẹ̀ ń tọ́kọ ẹ rí kò ní dé sílé bọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ kó máa dáàbò ẹ̀ bó gbogbo yín. pẹ̀lẹ́ ọkọ mi bẹ́ẹ̀ sí ẹ rí. ẹ jẹ́ àsáré kíkan bá ń gélé kẹfì múnúró. ká ṣe step down hmm, ká lè hmm. ara olúwa ṣó mọ̀ wípé mo mú ẹ gẹ́gẹ́ bí ọmọ ni mi ò mú ẹ bí ìyàwó rárá. <laughs> of course mo wà. má wàá jẹ́ ká fọ̀rọ̀ lẹ́sọ̀ jókòó tí ìyá bá fẹ́ bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ nínú ìrọ̀rùn ìdẹ̀ra náà jọ máa jọ sọ jókòó ká jọ sọ. parí nǹkan bí mo ṣe ń sọ lọ ìmọ̀ ọmọ inú mo mú ẹ wò torí ẹ̀ lọ́rọ̀ ẹ ṣe máa ń kà mí lára etí mi ti kún gbòòrò ọmọ tí wọ́n ń sọ mo dẹ̀ mọ àwọn tó wá bá mi tó ń gbé wá pé kinní kan ṣe kinní kan èsì tó tọ́ sí wọn mo fún wọn mo fi ṣọ́kẹ́ náà ọkọ mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ṣeé dúró wò o dẹ̀ rí wípé ìwọ fúnra ẹ̀ ò mú lọ́kùnkúndùn kò ká ẹ lára ó tiẹ̀ kọ́ bí ara sí rárá ẹ̀yin náà nǹkan tó tẹ̀ ti ṣèyàwó àwọn èèyàn sọ̀rọ̀ ẹ́. mọ̀mí ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ti ẹ̀ ń ìyá ara ẹ̀yin ò jẹ́ ká mọ̀ mo kàn ti pinni nínú ọkàn mi pé mi ní kárí bọnú. ọlọ́run ló jẹ́. reason tí mo ṣe máa wà bọ́bílì nìyẹn. èmi àti múrewa náà sa ipa wa tó bá jẹ́ pé ká gbàdúrà ni à ń gbàdúrà tó bá jẹ́ pé ká ṣe nǹkan tó mọ́ máa fi yọjú ni à ń ṣe lásìkò ọlọ́run ni ò tí ì jẹ wá ní o. ọlọ́run á jẹ wá àmín ló máa jẹ wá lágbára ọlọ́run ọlọ́run á dá ìlú wọn yọ àmín ṣe ọkọ tíyà sí wàhálà. mọ́mí mi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ má ẹ ṣé mo mi. dídé dídé dídé dídé olúwa ṣe. ẹ ṣé máa irú ìyá bíi tí kò wọ́pọ̀. Oh tí àbá tiẹ̀ tí ń ṣe pé mo rí fúnra mi àṣàǹkà àdéhùn wò tó bá jẹ́ àwọn ìyá ọkọ mi ni bẹ́ẹ̀ ṣe ń wọlé bọ̀ yẹn ìyàwó mi lè máa fà lọ́wọ́ wá fún ọmọ yín. níbo ọlọ́run má jẹ ìyàwó wò. so èmi gangan ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín àmọ́ mo á fi ń dá yín lójú nítorí pé mo mọ̀ pọ́ lòun máa gbọ́ ó máa gbọ́ àdúrà mi. àsìkò tọ́mọ bá dé àní fi yín ṣàwátì. ọwọ́ yín méjèèjì báyìí òun lè máa fi bá mi gbé àwọn ọmọ mi jọ. ẹ ṣé mọ́ mi I appreciate you and I love you so much. Thank you so much. I love you too. <laughs> Eh, eh, ó yẹ ẹ jẹ mélòó ni. mo rè wá mo rò pé mo ti jẹ́ iṣẹ́ tó rán mi dé ibi tí o fẹ́ ibi tó rán mi dé mo ti jẹ́ débẹ̀ so ẹ̀bí ní sẹ́ẹ̀rì báyìí ibi tí ọlọ́run ràn mí lọ́wọ́ ibẹ̀ ni mo dé nísìnyí mo ti mú ọkọ báyìí mo ti wá fi mọ ojú aya mo ti yanjú everything so over to you ọkọ ìyàwó. mo really appreciate ẹ gan ọ̀rẹ́ mi ò ṣe uh, sweetheart. yes. Uh, mo ti sọ láti bí ọjọ́ bíi méjì nígbà tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀ lórí fóònù jẹ́ kó bọ́ bí mo ṣe appreciate ẹ tó àwọn qualities tí mo rí lára ẹ tó fi jẹ́ wípé ìgbín mi fẹ́ tẹnu mọ́ gi kò dẹ̀ jẹ́ kó gòdè lẹ̀ mo ti jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ <laughs> so mo lè mọ ẹ obìnrin ni ẹ tí o bá ní interest inú mi rárá àbí tó gbọ́ nǹkan tọ́ra ẹ̀mí sọ you won't be here today so kò ní kí n sọ̀rọ̀ ju bó ṣe yẹ lọ so thank you so much for coming mo really appreciate ẹ gan mo dey promise ẹ bí mo ṣe promise ẹ mi ò lè parọ́ mo ti níyàwó but gẹ́gẹ́ bí mo ṣe sọ mo tún sọ lójú ẹ náà ni but kò sí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe fún ẹ fìyàwó mi lẹ̀ sí tiẹ̀ ìwọ náà wà lórí ọwọ́ ẹ àjọ wà náà ni àtúbàdẹ̀ ìyá máa introduce ẹ̀yin méjèèjì síra yìí. really exactly máa jẹ́ kó mọ̀ máa yẹ kó mọ̀ yá. ọ̀rọ̀ oh, kò sí bí dinu kéèyàn fẹ́ married man tí kò bá ti ní sí problem fún mi ìyẹn nìkan náà ló ń bà mí lẹ́rù wọ́n dẹ̀ ti sọ fún mi pé kò lè sí problem ẹ̀yin náà dẹ̀ ti ti ń sọ fún pé. kò ní sí <laughs> kò ní sí. Eh, eh, eh, nǹkan kan wà tí ò fi kún tèmi máa fi kún sí oyún lèmi fẹ́ o. ọ̀dà ìṣòwò pé mo ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ dáhùn level kan. Eh. <laughs> ìwọ náà kò jára mọ́. tó bá ti ń dé lẹ́bù ẹ̀ gbà máa mú kan á nu mọ́tò ẹ̀. ok onírú ah, ẹ̀ ni all right no problem. ọ̀rẹ́ mi ni bá ṣe ṣe ra wa ni thank you so much i appreciate you. ah ọ̀rẹ́ ń bínú tàbá ti bá padà. ibo ló ń kánjú lọ báyìí nù. Ah, mo láti tètè máa lọ́lé ni. kí ló dé. ìyá ọkọ mi ni èmi àti wọn jọ fẹ́ jáde wọ́n dẹ̀ ti pè mí bí ẹ̀ẹ̀mejì ń sìn so ó yẹ kí n ti tètè délé. níbo lẹ lọ. èmi àti wọn jọ fẹ́ lọ sọ́dọ̀ pásítọ̀ wọn ni nípa gbogbo ọ̀rọ̀ àìrọ́mọbí mi náà. o fẹ́ tẹ̀lé ìyá ọkọ ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ kọ́ lè túbọ̀ kọ́ ẹ mọ́gi àbí ọkàn mi mọ́ gidi. o fẹ́ gbọ́ pa o fẹ́ gbọ́ pò tí tó máa fi kú wábì. no ah, ah, ah, àwọn èmi mọ iye ọkọ mi náà is gone she is a very good woman. wọ́n ṣe máa ń kọ́kọ́ ṣe nìyẹn tọmọ wọn bá ti kọ́kọ́ mú ẹ lọlé tó lọ kí wọn ah my dear báwo ni ah aṣọ wa pamọ́ mi kọ́ dáadé nǹkan wá ṣe dáadáa sí ẹ tó bá ti kúrò ńbẹ wọn á pe ọmọ wọn aṣọ ọmọ dáadáa ni wọn ló ṣèrànú wọn ní kinní kan wọn bá ti ọmọ dáadáa ni tó ti pàṣẹ yẹn ogun adìpàpọ̀ ogun Biafra ìyá ọkọ àbúrò ọkọ ẹ̀gbọ́n olórí burúkú ni gbogbo wọn olùṣì ni wọn àtẹnu ó ti bà tí wọn jẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn ó náà sì sí wọn àbí ó máa ń ṣe dáadáa sí wọn àbí. iye àwọn náà máa ń ṣe dáadáa sí mi. ojú ayé ni ojú ayé ni o máa ń rí láìlérí niceness wọn o wọn á yẹ wọn á yàn kí ẹsẹ bá ń jọkọ wá kọ́ ìpamọ́ mú ìyàwó mi wà fọkọ yìí àbí kọ́ pé wá sí family house kọ́ bẹ̀rẹ̀ sí ní fún níyàwó ń bẹ̀ o jẹ́ sọ́rẹ́. mo ti ń dẹ́rù bà mi ìbí dẹ́rù bà mí ṣe rí nìyẹn àwọn ìyọkọ wọn jẹyàn pa àwọn ìyọkọ mi wà tó dáa tó jẹyàn gidi àwọn ìyọkọ tó fi ń tọrọ fún ìyọkọ ṣùgbọ́n àwọn kan. ìyọkọ mi eléyìí yóò dáa. ìyọkọ yẹn ò sí lára àwọn tó dáa àwọn lára àwọn olórí burúkú yẹn ló wà mo orí lójú wọn wọn ṣèyàn gidi. wẹ̀mí mọ́ kí ni màá sọ fún wọn tí bá ti ní. wàá sọ pé o ti gbọ́ ni tó bá dẹ̀ délé wa láàrin gbóná orí fẹ́ kọ́ńtì kẹrì schedule wàá dẹ̀ ní ẹ̀ máa lọ́njọ́ mi má lọ báyìí kọ́ lọ́kàn ẹ mọ́ bí o ìka ni gbogbo wọn wọn ò ṣèyàn gidi o. lè tó sọ yìí lè ókè ẹyin jẹ́ kí n máa lọ ṣá jẹ́ kí n tètè máa lọ kí n má dá wọn dúró tí má délé máa ná orí fọ́ mi àbí. o gbọ́dọ̀ lọ o gbọ́dọ̀ lọ má tẹ̀lé wọn lọ. mo ti gbọ́ ọ̀rẹ́ mi ó ṣe ó ṣe gan. Ah, ọlọ́run máa ṣàánú mi ẹ́ tí mo dẹ̀ sọ fún kó tètè dé kí ló wá dé tó báyìí ah, ọjọ́ ń lọ ó ní táìmù tí dáàdì máa rí yàn tá a bá ti pẹ́ jù sí èrò á pọ̀ ń bẹ̀. Ah, kí ló dé tí mi ìbá kú lé kọ́ ó ti pẹ́ jù ú ibi tá a láàánú lọ́dọ̀ pásítọ̀ tí mo dẹ̀ sọ fún ẹ kó o tètè dé láti ibi tó o lọ èrò á ti pọ̀ lọ́dọ̀ dáàdì sí wọ́n lè má tètè dá wa lóhùn mi gá àti ẹ lè lọ. ó jẹ gbé báàgì ká máa ní. mo ẹ má worry ma mi lè lọ because mo ní headache and eh, ó ti pọ̀ jù ó wà lára nǹkan tó jẹ́ kí n pẹ́ dé mi lè sáré drive so what i want to do now is mo kàn fẹ́ lọ wẹ̀ kí n freshen up kí n lè sùn díẹ̀. wá wá wá wá mú mọ́ra ní ara ah, wọ́n kí ló dé ah, irú orí fífọ́ burúkú wo nìyẹn igbógun iṣu lélẹ́yìí o ṣé wọ́n mọ̀ pé tí nǹkan rere bá fẹ́ ṣẹlẹ̀ èṣù máa wá gbogbo ọ̀nà láti blọ́ọ̀kì ẹ̀ ní. mọ́mí ẹ wà learned now. gbogbo nǹkan lè máa attribute sí èṣù orí ń me. mi ni mo ní bíi eh? migraine ẹ we i pé mò ń twitch little. ó dá ó ti dún ó ti tó ẹ mo ní oògùn inú báàgì tó lè lò tá a bá ṣe ń lọ lọ́nà máa fi lé ẹ lọ́wọ́ wà á fún lómi sí i ò ní rí ò ní rogun migraine jẹ́ àlọ́yọ̀. ẹ mú mi ẹ má ṣe pariwo mi ò lè lọ sí ah. kankan ẹ má wọrí ẹ má wọrí ẹ ṣe ah, lọ́mà àtúní lọ́kẹ̀ mi lọ́mà ara mo ní ah, headache. èṣù pọ̀ fún ooo irú kí lélẹ́yìn báyìí. Ah, ah, kí ni màá ti wá ṣe báyìí wọ̀ lọ́hùn. Oh, baby Yes, dear. How are you, dear? Fine. Wo, mo ti fẹ́ máa lọ. Kí ló dé? Ṣé gbọ́ bíi tí odídẹrẹ́ ti fi kó díẹ̀ sílẹ̀ rí? O lọ sẹ́ni rẹ̀ o. Èrò mm, òwò wo ló ń pa wájú mi? Ṣé o wọ̀ pé àìfẹsọ̀ ṣe olódídẹrẹ́ fi jáwo tí kò díẹ̀ tó fi jọ́gbẹ̀ rí? Díẹ̀ díẹ̀ la bá ṣe gbogbo nǹkan ẹ̀. Tá a bá ti ṣe ní wàdùwàdù, hmm, ó máa jábọ́ máa fọ́ jígí làwọn méjèèjì ó máa fọ́ dànù. what you are saying i don't understand. you just have to understand because ohun tá a bá fẹ̀sọ̀ ṣe ó ló ń pẹ́ lọ́wọ́ wa tá a bá ti fẹ́ girigiri mu gbogbo àfọ́lójú wọ́n máa ti ń fẹ́ fura mi ìdẹ fẹ́ kó fura pé nǹkan kan ṣẹlẹ̀. wọn ní cheating lílé náà ṣe báwọn náà ló máa wà pẹ̀lú all the time ah jẹ́ kó jẹ́ kí èmi náà gbádùn ẹ̀ náà ṣó fẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ títì tó bá fẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ títì a ní láti fọpọlọ sí. kí ló ṣẹlẹ̀. èèyàn kan pè ẹ lọ gbé kọ rẹ. dúró náà dúró mọ́. mo ti gbọ́ máa wá bá mi sàlẹ̀. dúró mọ́ ti lọ. a rí ẹ láìpẹ́. ibo lẹ ká jọ lọ ni mò ń tẹ láti sọ fún yín ibo lẹ ká tójú bọlé lọ ibo ni. oyin tójú bọlé kọ́ náà ń pè é jàre. kí náà pè máa. ń pè é kí ló dé mami kí ló ní tẹ̀ ń fi ọ̀rọ̀ yìí lójú ewu ni tójú bọlé ẹ̀rọ nuru ọlọ́run má ṣe ẹnikẹ́ni lẹ́ran nù mami ṣé máa máa lọ́bàgì mọ́ àwa méjèèjì lọ́wọ́ ni ẹ fẹ́ bínú kó ń wájú wa náà báyìí kódà. mo ti gbọ́. mami ó ti kúnlẹ̀ ó ti ń bẹ̀ yìí. ẹ tó yìí. ó ti kúnlẹ̀ ó ti ń bẹ̀ yìí. ṣé mi ni tójú bọlé ẹ̀rọ nuru. ebi mi mo sọ èmi ní kí ni ní kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ báàgì lọ láàrin àwa méjèèjì. mama màmá eh. ayọ̀ ayọ̀ máa ń dọ́kú ni màá mi eh, oh, oh, oh, ẹ rọra jókòó báyìí ẹ jókòó ẹ pẹ̀lẹ́ eh. ọjọ́ wo lẹ fẹ́ ọjọ́ wo lẹ fẹ́ ká lọ. Hmm. ara olúwa ṣó o rí nǹkan tí àgbàlagbà bá rí ní ibi tó jókòó sí báyìí bọ́mọdé bá gun hundred stories kò lè rí o òótọ́ ọ̀rọ̀ máa ń korò o tára ẹni mò ń bẹ́ẹ̀ sọ o <laughs> ṣé o mọ̀ pé ọmọ mi ọkùnrin lọkùnrin á máa jẹ́ mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú experience tí mo ti ní ni tó bá jáde lọ́nsìn tó kó wọn wọlé ní méjì mẹ́ta pé wọ́n lóyún wọn bímọ fún un òun lòun nílé òun ló máa wí fún ẹ o wọ́n máa wọlé déwájú kò ní o torí kó o má bàa rí ìnira lórí ibùjókòó ẹ̀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 kò sírúfẹ́ tẹ́ ẹ ní síra yín tí ò bá sí ọmọ ńbẹ gbàgbé ẹ o wọn á kàn máa búyàn náà ni o èyí tó bá wọ yàrá ẹ wá òun ni tiẹ̀ o jẹ́ kán pè ẹ́ níyà Gbénga jẹ́ kán pè ẹ́ níyà Olúwa bá mi ṣe jẹ́ kán pè ẹ́ níyà Olúwa ṣe yìí bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ má fọmọ ọlọ́mọ ṣọmọ àwa wí tán wọn ní kó o má jáde ó dẹ̀ jọ́ kó o jẹ́ ká jáde sọ̀rọ̀ yìí bó o bá dẹ̀ ṣe fẹ́ sí lọ rò dáadáa yòókù kù sí ẹ lọ́wọ́ o. jìdé ńlẹ̀ o. ẹ ṣe mo ẹ ṣe. mo ti wọ́. ti bọ̀ wá. ọkọ mi ni má jáde tó bá délẹ̀ tán sí ẹ ló máa dà o. Hmm. ti bọ̀ mọ́ mi gbogbo bí bá ṣe fẹ́ ká ṣe náà ni màá ṣe mọ́ ẹ rò bẹ́ẹ̀ ẹ ti ṣe tán ẹ tún ní mẹ́jọ lọ fi sún dádì yín ọlọ́run àkọ́ wa mọ̀ ṣe dìde ńlẹ̀ mm, pẹ̀lú ọkàn ọlọ́run àbáwá ló wà ní òtún ìṣègùn sọ̀rọ̀ ẹkún. rárá màmá ẹ ǹlẹ́ mà. ẹ kú iṣẹ́ olúwa sàgbára dọ̀tún. ẹ ǹlẹ́ mà. ẹ ẹ ìyàwó ọmọ mi ni ẹni tí àjọ wá yìí bẹ́ẹ̀ni mm. mo mọ̀ pé a máa yà yín lẹ́nu pé ẹ kiri ní chọ́ọ̀chì ọ̀dọ́ wa ibi tí àwọn ń gbé ó jìnnà díẹ̀ sí wa ìwé chọ́ọ̀chì ibòmí ni àwọn ń lọ yẹ̀sà ìṣòro kékeré kan ló gbé wa wá tí mo fi mú wa sà mo dẹ̀ mọ̀ pé kò ò lè ṣe. bẹ́ẹ̀ni ìṣètò mm. ò lè ṣe. ẹ ṣe ó tó bí ọdún mélòó kan tó ti ṣe ìyàwó báyìí ṣùgbọ́n ọlọ́run ti dá wọn lóhùn àwọn ojú olúwa ni gbogbo ohun tó yẹ kán ṣe ní ti ọlọ́sibítù dé náà ti ṣe wọ́n dẹ̀ ní kó sí ṣòro kankan tó ń ṣe òun àti ọkọ ẹ̀ pẹ̀lú gbogbo àyẹ̀wò tó ń ti ṣe gbogbo ìyẹn ni mo fi wá wò pé èyí tó dẹ̀kù sí iná ọwọ́ ọlọ́run pé ká wá fi gbogbo ẹ̀ lé ọlọ́run lọ́wọ́ torí ẹ̀ la ṣe wá sà. ẹ pẹ̀lẹ́ sista ìyanu á ṣẹlẹ̀ ṣe rí kinní kan wà a ní ìdánilójú pé ohunkóhun tí a bá ti béèrè lórúkọ Jésù Kristi ó máa ṣe é ṣe torí bíbélì sọ fún wa pé tá a bá ti gbàdúrà ká gbàgbọ́ pé ó ti gbà ó tó ti fún wa lórúkọ yẹn kò sí ohun tá a béèrè táwọn ò rí gbà gbàtà náà ojú olúwa fọgbọ́n olúwa dá lóhùn bí ṣéra ṣe dàgbà tó olúwa dá lóhùn tí yóò dẹ̀ lè pẹ́. àmín ìyá ló ṣẹlẹ̀ àjẹká gbàdúrà orúkọ jésù àmín olúwa gbàdúrà fọmọ rẹ àmín jésù. màmá ẹ yájú o sista ẹ yájú ṣé ẹ lè ṣe nǹkan kankan. ah ń gbọ́. sí alákọ̀ọ́kọ́ ẹ pa ahọ́n yín mọ́ fún gbogbo ènìyàn ẹlẹ́ẹ̀kejì ẹ rìn jìnnà sí àwọn àtẹ̀súnmọ́ yìí ni pé ẹ ṣá bóyá ẹnì káwọn tó súnmọ́ yín ń rìn jìnnà sọ́dọ̀ yín ni àbẹ́yìn lè máa sá fún wọn. ṣé pẹ̀lú ọkọ mi náà sá. ẹ̀ ẹ lè rìn jìnnà sọ́kọ yín ah. ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ni ó ọmọ ìyá ni ó alàgàtàsá hmm, ẹ rìn jìnnà sí wọn hmm, yóò dára fún yín hmm, ẹ wà á dúpẹ́ ẹ jẹ́ àgbàdo wa orúkọ Jésù. Ah, ah. mọ́mì ọkọ mi mo ti ń lọ mọ́mì ẹ tún ṣì pàpà gbé báàgì yìí náà ni nǹkan tí pásítọ̀ sọ kò bá yín wí. gbọ́ràn o jẹ́ ká tẹ̀lé olúwa sọ pé o wọ́n ní gbogbo àwọn tó o fẹ́ràn tí wọ́n dẹ̀ súnmọ́ ẹ dáadáa ṣé mi o sumo ẹ ni ṣé o ò fẹ́ràn ẹ ni jẹ́ kí gbogbo wa yẹra kó kú ìwà àtọ́kọ ẹ nìkan jẹ́ ká ṣe bọ́ ṣe ní ká ṣe bẹ́ẹ̀ yẹn òjò torí tọ́lọ́run bá tiẹ̀ sọ̀rọ̀ àwa náà máa apply wisdom fúnra wa ni ẹ mọ́ mi ẹ ń jẹ́ kí n máa feel bad pé mo tẹ̀lé yín lọ sọ́dọ̀ pásítọ̀ yín o. <coughs> wá o má fi inú wẹnu kó má bàa jẹ́wọ́ o mo ń kìlọ̀ tèmi fún ẹ o kó lè dáná là ń ṣe o o ti gbọ́. jọ má ìdí hmm? jọ má bínú jẹ́ kí n yẹra díẹ̀ ṣe bí fúngbà díẹ̀ kọ́ lọ́hùn fi dá wa lóhùn kan tá a fẹ́ mi jẹ́ ká ṣe bí wọ́n ṣe ní ká ṣe kó bàa lè rí bó ti ń rí ni ṣó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn yọ̀ ọ́ kí ayé tó gbó gbogbo àná. ẹ̀yìn ọyẹ́ tó rìn ó ti rìn àrìn sọ̀rọ̀. ẹlẹ́sẹ̀ pàgbọ́ ẹyẹ yín ò ní kú. ẹlẹ́sẹ̀ pàkàlà ayé yín ò ní kalẹ̀. ẹkùn ọkọ òkè ìfọ̀kọ́rọ̀ lùbọ́dí lọ́mọdọ́gba àpáta fara ti para rẹ̀ láyùbọ̀ lẹ́bọ̀ lẹ́yìn Jagunlabi lọ́wọ́ wájú. ènìyàn ṣòro. Babe. Hmm? Hey, what is going on? Lady ma ti ń pè ẹ́ látẹ̀kan. Wẹ̀mí mọ́ àbí kí ni wọ́n ń porúkọ ẹ̀? Ah, kí ló ṣẹlẹ̀? O drop phone yẹn. no mo ní màá pè padà later. o ò fẹ́ bá sọ̀rọ̀. no not now. kí ló ṣẹlẹ̀ mo ti ń notice ń sìn pé bí ẹ̀mẹ́ta ń sìn òní lédi ń pè ẹ́ o kì í fẹ́ bá sọ̀rọ̀ rárá kí ló ṣẹlẹ̀. òní mi sin mood láti sọ̀rọ̀ tí bá ti rẹ́dì láti bá sọ̀rọ̀ mọ́. ara yóre ni kó o fi mí dá kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan ọ̀rẹ́ mi ni ẹ bébí mi ni ẹ ìyàwó mi ni ẹ everything lájọ jẹ́ gist partner ni wá sàn kí ló ṣẹlẹ̀. mo ní kò sí nǹkankan àìdíyà ló máa fi ṣe èké kò sí nǹkankan. èmi ni kò sí kò sí wàhálà tó bá ti ní kò sí nǹkankan. dí lẹ́nu bàbá fọ́ lójú kìnìún ayé tó halẹ̀ mọ́ mi bá mi mú sùn. wọ́n ló mọ kìnìún tó halẹ̀. lọ́lọ́lọ́lọ́ máa ń sọ tèmi ni òun ẹ̀ jẹ́ movie àbí múvi yẹn ó wà pàjù nídùú múvi yẹn ah, ṣé o mọ orúkọ ni. ṣèbí wọn náà ló ló wà pa ìwọ ni. ọ̀ṣà kan ṣoko lálẹ́ ní tó mọ̀rù wọn. bíbí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ó ṣe pé mí yẹn ẹ̀rù ti bà mí. Ah, ah, ṣé mo dáyà jẹ ni ọgbọ́n tí mo sọ mú lẹ́rù bà mí bó ṣe pè mí yẹn tó ní kí n máa bọ̀ kíákíá. kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀ máa bọ̀ goodness mo nífẹ̀ẹ́ ọ̀yà jókòó. really. yes now sit down good news ni na people na. ó lọ ṣẹ̀dá. má bínú mi mi láti dáyà jẹ nǹkan tẹ́mi náà rí ló ṣọ́ọ̀kù mi na. bá mi check result yẹn. gbà kó check ẹ̀ náà. Check it now. Are you sure? Yes. I am pregnant. Mo ti lóyún fún ẹ. O mean Yes now. Ah! Ah! Ṣé inú ẹ dùn ni? God. Are you happy or not? I'm so happy. Oh, <laughs> I'm scared. Thank you. You're welcome. Ọ̀rẹ́ Ọlọ́run mi lè sọ bínú mi ṣe dùn tó. O oh, no no. O lè sọ fún ẹ. Ọlọ́run ṣe. Arábìnrin ti lóyún. Are you sure? O ti lóyún. Confirmed. Ọlọ́run o ti lóyún. Ah, Ọlọ́run níbo lójú ẹ wá mo máa dúpẹ́ máa ṣẹ́wó pé mi ò gbèrè tìjú ó ti lóyún. ó ti ní o ó ti ní o. but problem ti wà o. Mm, kí ló dé. kí ni kí ni kí ni plan ní báyìí tó tó ní ṣe pẹ̀lú ìyáálé. ẹ kò sí pé kò sí problem kankan bẹ́ẹ̀ mi ì ní sọ fún ṣe ni kò tí ì yá ó dìgbà tí ọmọ bá délẹ̀ tá a bá gbóhùn ìyá tá a gbóhùn ọmọ ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ máa sọ fún pé nǹkan kan ṣẹlẹ̀. Ah, èèyàn ń yáyọ ọdún bẹ́ẹ̀ tíṣu èèyàn bá ta èèyàn máa ń dọwọ́ bò ni àánú ah, kò tí ì o kò yá o. ìfà <laughs> àtinú mi dùn gan ni o ṣò tí wàá rí nsìn pé nǹkan tí mò ń sọ náà nìyẹn pé o ò ní problem mo mọ̀ ẹ́ nà ọ́ that means pé ọ̀dọ́ máa yá ní nǹkan ẹ̀ tí wọ́n. ṣáàjà ọ̀rá filẹ̀ bẹ́ẹ̀ jà filẹ̀ jẹ́ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ náà because kó má lọ di pé hmm, a lọ mọ̀ ń mo ti ẹ̀ pray pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí ọlọ́run á pèsè tiẹ̀ náà àmín àmín àmín no because ah no no no ah ibo làwọn lọ máyì ká lọ mi gan pé ọmọ kan àrèjì nǹkan fún mi kí n máa mu nǹkan mi jáde mọ́ mi jáde mọ́ mi jáde mọ́ má gbà mí má gbà mí mi jáde mọ́. ṣe kò kí ni kúrò ń bí. eré rárá jẹ́ kí ṣẹ̀ṣẹ̀ wàá mu tẹ́lẹ̀. ìtòlẹ́ ìwọ̀n yìí jẹ́ kí dàpọ̀ lọ ìtòlẹ́ ìwọ̀n jẹ́ kí dàpọ̀ lọ ah. <laughs> eléyìí eléyìí ti fura tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹyẹ eh, eh, eh. gbogbo èyí jẹ́ kí dàpọ̀ lọ ṣe anyways anyway i don't know i don't know. jẹ́ kọ́ mi kọ́ fọ́ mi. mo rí rèé ọ̀kánjú àgbẹ̀ ti roko lóko àkùrọ̀ kó tó gbòǹwò sí ṣé bí wọn náà mọ̀ wípé máa yí married man ní tẹ́lẹ̀ kí ló tó wá ń complain jọ̀ọ́ ṣó fẹ́ kó tiẹ̀ fi lé ẹ̀lẹ́ pátápátá ni ẹ ó tiẹ̀ máa dúpẹ́ wípé máa yí sórí tá máa mọ ọkùnrin tó wà responsible àti ilé ẹ̀ la máa ti mọ̀ jọ̀ọ́ ṣé kó má ráyè ìyàwó ẹ̀ mọ́ rárá ni ọ̀dọ̀ ẹni kó máa wá gbé sọ fún mi torí ọ̀rọ̀ ẹ̀ ò yé mi báyìí. jọ́ǹtòrí ọlọ́run ṣé ọ̀dọ̀ mi ló yẹ kó wà ní àbí ọ̀dọ̀ mọ́mì tí wọ́n jọ wà látijọ́ ẹ̀ tí wọ́n bímọ fúnra wọn àbí ṣéwọ náà ti gbàgbé pé mo wà nínú oyún mo wà nínú oyún mo lóyún fún mo ní ìdọ̀ ọkọ mi kí ló dé tí kò lè sí lọ́dọ̀ mi kí ló dé kí ló dé tí ò ní time fún mi tó yẹ pé àwọn ló ní time fún ṣé àwọn kan ló ti wà pẹ̀lú látijọ́ ẹ̀. mo ríre sórí àfi tí má máa purọ́ tán ẹ̀ ni màá sọ pé nǹkan tó ń sọ yìí bó ṣe yẹ kó rí nìyẹn nǹkan tó yẹ kí n bá ẹ sọ òun náà ni mò ń bẹ ẹ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́ o because ìwọ náà máa wò nísìnyí o ní àlàáfíà kò ṣe pé bóyá orí ń fọ́ ẹ láàárọ̀ ẹ̀dọ̀ ń dùn ẹ lọ́sànjọ́ tí ọkùnrin yẹn bá ti wá jókòó sílé ẹ̀ tó wá jókòó sí ẹ lọ́rùn tí ò lọ limọ̀ ṣé o mọ̀ pé wàhálà ti dé ni ṣó dìgbà tí yàwó ẹ̀ tó bá di pé kò rọkọ ẹ̀ tó ń tojú bọlé tó ń pé bóyá nìkan ti gbọ́ ọkọ ẹ̀ jọ ṣó lè ṣoògùn ni àbí kí ni problem ẹ̀ gangan adé ń bẹ́ ẹ sọ́ọ̀dẹ̀ tún ṣì ń lagidi. john torí ọlọ ta ni fámìlì mú rẹ wá kí ló ń jẹ fámìlì kò ń ṣèyàwó àtọmọ ni ibo ni ọmọ múre wá wá ṣé kò ṣọ̀dọ̀ mi ni ṣé mi kọ́ níyàwó ẹ̀ ni kò bá máa yọjú bọlé kiri ìyẹn ò kàn mí ṣebí kò yọjú bọlé torí kó lè bímọ bó lè tójú bọlé torí pé èèyàn lóyún fọkọ ẹ àbí àbó lè tójú bọlé torí pọkọ ẹ lọ síbi tọmọ ẹ wà wàhálà tí ẹ nìyẹn á jẹ́ pé kò mọ nǹkan tó kàn nu láìvẹ nìyẹn. ó hmm. jẹ́ ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tọ́wọ́ ẹ o kó lọ ro ka pẹ̀lẹ́ jẹ wo nǹkan tèmi mọ̀ tó dáa ni mo bá sọ yẹn tó bá wà mọ̀ pé bóyá kò tẹ́ lọ́rùn all well and good hmm. you can hmm. suit yourself. Hmm. ó ti dá mo ti gbọ́ alátiṣe mi á mà ti ṣe àárẹ̀ màá jẹ́ kó yé mú re wá pé ọ̀gá ló fàfà nínú igbó tọ́rọ̀ bá di tó kí n wẹ̀ ọ̀gá ni kàrò. Ah. ọlọ́run á kọ́ ẹ mọ̀ ṣe o. àmín mú re wá gbogbo nǹkan tó kà sílẹ̀ ń sìn kò tẹ́ excuse kò tẹ́ excuse rárá ó ṣàmọ̀ pẹ̀lú stage mi ni mo wà tí mo máa ní ìdọ̀kan mi lẹ́gbẹ̀ẹ́ mi àbí ìsakílòkè tí ẹ̀ ń gbẹ tó níṣẹ́ lé ń dòun lọ́wọ́ kí ni wọ́n má gbìyàn wá rárá o òkè yóò jẹ́ àrókè ọ̀hún kò ń ṣòwò aláya méjì o ó ṣáà mọ̀ pé oníyàwó lé tẹ́lẹ̀ kó tó sọ pé like me àbí ṣé àwọn ló yẹ kó jókòó tì ní àbẹ́mi tí mo fẹ́ fún ẹ ń bèbí gbogbo ètò jókòó tí wọn látijọ́ ẹ̀ náà kí ni result ẹ̀ fún ẹ kí kí ni kí ló bá bọ̀ kí látúkọ̀mù yín àtún àtún àtún àwọn condition tàwa yìí ànírójú yín lẹ̀ èmi fẹ́ rí ẹ mú ní ìdẹ ni o hello hello Múrewá hello Múrewá court fún mo kí ló táwọn ọkùnrin máa ń ṣe bí wèrè báyìí gbà mí gbogbo nǹkan tí mi ìdẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ náà ló padà ń ṣẹlẹ̀ yìí mi fẹ́ gbogbo orú nǹkan tó bá ṣe ti di pé wọ́n matchmaking your problem ló máa ń hello surprise láti bo ẹ má bínú kí n má wọrí surprise ṣá ok ah side bulletin bọ̀ oh good good tẹ́ bá ti dé Montgomery níbi ìyànà next yẹn estate tó wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ lẹ́ ń bọ̀ alright mama expect yín all right ẹ ṣe all right àwọn wo ló fẹ́ ṣe surprise kó má lọ jẹ́ anna o abimori wà ní surprise i'm waiting. ọlọ́mọ ọlọ́lá yẹ. àtàtà pamọ́ sórí mọ́tò. orí kan fún mi lọ́mọ. yes ma okay ẹ ti wọnú gate yes oh ẹ máa bọ̀ ẹ ti débi ìbà ìtàn first entrance yẹn náà ni ma. oh alright ma ok ok ok ẹ ti dọ́dọ̀ mi ọ̀dọ̀ mi náà nìyẹn yes ma. ẹ káàbọ̀. thank you. yes ma. <laughs> ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ sí ma yá èmi ni ok ma. so ìwọ ni mo rí rẹ. yes ma èmi ni mo rí rẹ. ìwọ ló bẹ́ fún tó yọ ọbẹ̀ tí. ìwọ ló mọ bí tí omi ti sun wá tó o fẹ́ gbọ̀ngbẹ ìwọ mọ bó ṣe ń ṣiṣẹ́ owó tó fẹ́ jẹ́ náwó náwó. ẹ má bínú màmí shut up when i'm talking you keep that trap shut. Eh. níwọ ìwọ lóyún fún múrewá àbí múrewá kọ́ ló lóyún inú ẹ̀. <laughs> ara mi ìrírí mo rórí olóńgbò látẹ mo rí mú ètè sọnù ìwọ ọláyà olóyún fún múrewa mi wá bẹ́ẹ̀ já o mo wá kí ẹ̀ ń lọ ni dẹ̀yìn lẹ́yìn múrewa kí ni mo ní kó ṣe dẹ̀yìn lẹ́yìn múrewa. Warning. Just of morning. I'm going to come back and I'm going to come back stronger. Take your time. Kí ni tó gbé sínú By the next time tí bá máa rí mi ò fẹ́ rí ń bẹ̀. Ọ̀ṣọ́rọ̀ tó jẹ́, òun ni mo ah, rí. Ọ̀daràn. Ọ̀gá ọ̀gá. wẹ̀ mí mọ́ má fọ̀rọ̀ ọ̀gùn èmi tí mo mọ nǹkan tí màá ṣe láyé <laughs> mo jẹ́rìí ẹ̀ wo ọ̀rẹ́ mi jẹ́ kí n pè ẹ́ padà mm. all right then baby. How are you? I'm good. Káàbọ̀. Báwo ni dé? Mo wà okay. Good. Lily. Yes. Kí ló tó kí Oh, my baby. Okay. Mo ń try láti fẹ́ jẹ́ kí n smart Abby. Smart. But only tó ti ń bọ̀? Èmi kẹ̀, oh, ìyẹn ló ń sọ. Mi ìjáde kúrò nílé ilé ni. Ibi tí mo lọ tó jìnnà ni compound. I was so tired débi pé mi tiẹ̀ lè bọ́ta kúrò ní compound lọ. Babe ojú mi náà mo bí ẹ léèrè ọ̀rọ̀ òde wò káàkiri òun wò ọ̀la káàkiri ṣé mi ò mọ̀ ẹ́ ni ṣé mo ṣẹ̀ fẹ́ ni ṣé mi ò mọ̀ bó ṣe máa bá mi sọ̀rọ̀ ni so ti di pé o ò lè wojú mi kó o bá mi sọ̀rọ̀ mọ́ this is not you. honey what is it. it's okay it's okay ṣé bó ah, ti sọ. kí ni mo fẹ́ máa parọ́ fún ẹ fún mo ní mi ìbọ́ta kúrò nílé ó dà tí bá bọ́ta ṣé mi ò ní ṣe make up ni i didn't go anywhere. ọ̀rọ̀ tí mo sọ yẹn jọ bíi pé mo lóun parọ́ ọgbà tó dé ń tó ń lọ mí fún mi jáde. it's okay èmi fúnra mi ti now. náà olóò jáde ló wà nínú compound. it's okay. olùkọ́rin ìlọrin bàbí that's good. table yẹn gbẹ. má Um, ma set table the moment you're ready. bọ́ọ̀ mọ̀ pé mò ń bọ̀ mo sọ fún ẹ pé mo ti ń bọ̀ ọ́n no problem tí n ti rẹ́dì máa jẹ́ kó mọ̀ all right èmi ìròpò tilẹ̀kùn yẹn properly. mo ti tì náà. mo jẹ́ ń check ẹ̀. everything. After all the years. Ah, I couldn't believe my eyes. Funendo, okay? Mo dẹ̀rin wọlé. Mo ní pé kí n call yẹn kí n so before I could even say hello nìyẹn kò bẹ̀rẹ̀ sí ní rojọ́ ni ò fún mi lóyún ò bójú wẹ̀yìn my child needs his father my kíníkò kíníkò. mo rè wá àbúkò ṣe mú rè wá kan náà tí mo mọ̀. ọmọ ní sùúrù ni ẹ ẹ no na no no please please. <laughs> jẹ́ kí ni mo fẹ́ ṣe báyìí. má sọ kankan mọ wọ ṣọwọ́ ọmọbìnrin yẹn lásán ah, tí ń bá mu tí ń bá mu ó máa regret actions ẹ̀ tí ń bá mu máa jẹ́ kó yẹ ìdí téèyàn kì í fi ń ṣe ìwé ọkọ ọlọ́kọ ní ìfọkọ mi báyọ̀ ṣeré báwo ni ṣe máa lóyún fọkọ ọlọ́kọ irú madness wo nìyẹn ibi tí bí mo bí tí mo. mo máa bí tiẹ̀ fún lágbára ọlọ́run. Ah! ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù wo ṣé o mọ nǹkan tó máa ṣe mo fẹ́ kó mú mi dọ́dọ̀ ọmọbìnrin yẹn náà ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ni I don't even know who the girl is I don't even know anything. má wọrí ní sùúrù mo mọ nǹkan tó máa ṣe. o No, pé àyà kú ẹ̀ ṣá nú o lọ́kàn the last time tí mo wá síbí báyìí ṣé bí mo sọ pé mi gbọ́dọ̀ bá kíní Jati, tó wà nú ẹ̀yìn bẹ́ẹ̀ mọ̀ tí bá máa padà wá ó fojú di mi abi. ó wò pé kí ni mo fẹ́ ṣe. <laughs> wọ́n kò ní ìdí ẹjọ́ wẹ́wẹ́ tó ń bá ẹ sọ yìí ó ń pààlọ́ ni <laughs> lẹ́ni tó bá ti lọ́jà ṣàmìtàn tó bá ti pa bọ̀ báyìí ó máa wálẹ̀ bẹ́ẹ̀ ni. filẹ̀ àní ló kó èèyàn lọ́rùn. kí ló kọ́ mi pẹ̀lú òkú èèyàn kí ló kọ́ mi kò pé èèyàn kí ló ti ń ṣòkú èèyàn títì ó dàpọ̀ mad wọ́n sọ fún ẹbí tó ti lọ ṣe orí burúkú tó lọ ṣe ni wọ́n ló níyàwó ni wọ́n sọ fún ẹ ó mọ̀ pé níyàwó òkè ó lẹ ti mọ̀ nìyẹn ó ti mọ̀ pé níyàwó ni èwo lè wọ́ igi eléyà ló gbé o kólókóló ta sọ májá lọ́rùn ṣọ́wọ́ kí yòó ń jẹ́ ká gbé o ò lè jí gbé o kólókóló wà lọ́rùn o ò lè yọ o ò dẹ̀ lè gbé ajá ẹ̀ torí kí ni ẹ̀ máa dún kólókólókólókóló o lè olójú kòkòrò ó ti wọ́ lójú pa hmm, o lè ṣe orí ilé ọlọ́fẹ́ bẹ́ẹ̀ wọlé gbọ́ n tó gbé síkú yóò jẹ mí lójú o àwa ti dájú ti pẹ́ ọkọ mi fi ń báyọ̀ ṣeré ó yẹ sọsọrí kínní yẹn mi lè jẹ́ kọ́rẹ́ mi gbàrú ẹ̀ kò ṣeé ṣe kínní burúkú yìí between today and tomorrow n tó bá fẹ́ fi ṣe mi mo fẹ́ fi dájọ́ ni o mo fẹ́ sún jẹ ni o mo fẹ́ bọ̀ jẹ ni o mo fẹ́ lọ láta ni o mo fẹ́ gbé mu bí ògì ni kò kàn mí that thing must disappear do you understand? lórí burúkú olè òṣìgbọ́kọ̀gbọ́kọ̀ jẹ́ lọ lásán. wọ́n bá ti bí ẹ̀dá kọjá bá ń bẹ̀ lọ́la. wà lè játijàti. bí mo ṣe fi mọ́tò sí o ibi tí mo fi mọ́tò sí láàárọ̀ gbà tí mo jáde. bàbá sọ pé wọ́n gbé jáde. wọ́n máa jẹ́ káwọn obìnrin dànù lórí ọ̀pọ̀ èmi kò sọ wọ́n ti fẹ́ mọ́ ẹni tí mo rò kó lè wá ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ olówà lè tí mo fi mọ́tò sínú wà bí wọ́n gbé mọ́tò ìjáde tí fẹ́ fẹsẹ̀ rìn jáde ni ẹni tó jẹ́ àfíjú ni ó fẹ́ ra pure water ń ta mẹ́ẹ̀ẹ́sì ó máa gbé mọ́tò lọ ni. sílẹ̀ rẹjú sílẹ̀ o rẹjú sílẹ̀ o lè rí mú. láàrin ọ̀tá láàrin ọ̀tá wa màmá gbára láyé o màmá gbára lé ènìyàn ènìyàn ò ṣe gbára lé mm-hmm. wọ́n lè já níkulẹ̀ o. kí ló dé ò jáde mọ́ ni. gbàgbé nǹkan ni mo ní kí n sáré wá àyẹ̀wò. Ah, okay. yeah. all right. o oh, jáde. no jáde. kí ló ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ọkùnrin wà léwàlé o jáde kí ló dé. Ah, mo máa ń jáde mo kàn decide láti wà nílé ní kí n clean up ni. àánú wọ̀ tó jẹ́ pé tó bá fẹ́ ra nǹkan ní supermarket tó wà ní junction yẹn ń sìn yìí ó máa gbé mọ́tò lọ ni kó kàn fẹ́ lọ kí èèyàn kan lọ́dọ̀ mọ́mì náà sí mẹ́ẹ̀ ó máa gbé mọ́tò lọ síbẹ̀ ni kí ló wá ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ló dé. kí ló dé tó ń sọ mi orúkọ tí mi ò jẹ ṣé mi ò lè jókòó sílé ọkọ mi kí n clean up ni. Mm, mm, mm. okay no problem ọ̀rẹ́ yìí ń kọ́ kí ló ń pẹ́ oh. oh, wẹ̀mímọ́. wẹ̀mímọ́ wẹ̀mímọ́ ah. wẹ̀mímọ́ ń kọ́. wẹ̀mímọ́ wà ibo ló wà ibo ló wà. Mm, wọ́n lọ sí Òṣogbo for like a week nsìn ló ti lọ sí Òṣogbo. wẹ̀mí mọ́ wà lọ́ṣogbo. ẹ eh, ó lóun lọ Òṣogbo kí ló dé. ó wà Ah, honey. Ah. Ah, ṣé mo lè rí nọ́mbà ẹ̀jọ̀ number, fún mi ní nọ́mbà wẹ̀mí mọ́. kí ló fẹ́ fi nọ́mbà wẹ̀mí mọ́ ṣe. Ah, kí ló fẹ́ dé ju ọ̀rọ̀ ṣẹ́ lọ ṣé bóun ni mo fẹ́ láìpẹ́ la fẹ́ tún ṣe náà ṣèbí iṣẹ́ tó ń ṣẹlẹ̀ yẹn kan ní ìdí tí mo dẹ̀ ní pé màá bá wọn pè pátí kan wà tí wọ́n fẹ́ ṣe náà so náà pè mí fún ẹ mo dẹ̀ ní mo ní láti pe ìwẹ̀ mi mọ́ kó lè bá wọn ṣe one or two things. ìyẹn ò ń ṣe problem mo bọ̀ jẹ́ kí n mú fóònù mi wá so màá lè fún yín nọ́mbà. ah bẹ́tà ìyẹn ti dákó tètè pé fún mi ah, sí. àkòṣe o fọ̀rẹ́ wẹ́mẹ́mọ wa lọ́ṣọ́gbọ̀ òun wà nílé kò jáde ó ń clean table mi ìyẹn dẹ̀ sọ pé àwọn méjì wá sílé wọ́n wá wọ́n wá wọ́n wá tẹ́tí òun mọ́nú ilé bó dẹ̀ ṣe describe wọn ìyàwó mi àti wẹ̀mí mọ́ yìí ni tó gbọ́ rẹ̀ kí ló ṣẹlẹ̀. jọ kí ni gbogbo ọ̀rọ̀ òṣì tó bá mi sọ ọba ara mi lọ kí ẹ fẹ́ fọwọ́ yàdù mẹ́fà orílẹ̀ ọlọ́run fẹ́ wo dànù ṣọ fẹ́ dálé mi rú ni. no calm down mi ni rẹmọ kó dàfẹ́ mọ́ mi lọ́wọ́. o lè rí kó má mọ tó jẹ. àà ah, ah, babe má sọ̀rọ̀ báyìí o lè rí kó má mọ tó jẹ o fẹ́ kí n máa regret pẹ̀lú nǹkan tó wà láàrin mi àti àbí nù. kí ló tó ń parọ́ mọ́ ìyàwó mi in the first place kí ló dé tó ń parọ́ mọ́ ìyàwó mi pé olówó ń dẹ̀ láàmú bí why. olójú jíjì mi ṣe àmọ́ ẹran tó yọ kí lọ bẹ́ẹ̀ tí kò bá kí n ṣe àwọn mi ò ní sọ páwọn ni àwọn ni wọ́n wá síbí ìbáyìí láti wá pariwo. o tún repeat àbí let me tell you this tó o bá rò pé nǹkan kan wà tó lè ṣe láti tú àárín èmi àti ìyàwó mi kò lè possible ah, ah. kò lè possible mi ò bínú kò lè possible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 o lè fi pọ́ńkè o lè fi yagi bó bá ṣe wọ̀n ẹ́ o tọrọ ni mo sọ fún ẹ èyàn onífẹ̀ẹ́ yàn tó mo ṣe nífẹ̀ẹ́ lọ o oh, fi ara oh, balẹ̀ gidi ni o. o oh, nífẹ̀ẹ́ mi tó ah. bá nífẹ̀ẹ́ mi òun wà bias now àwọn sọ̀rọ̀ fún ẹ o dẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ni mo fẹjọ́ sùn ẹ mm. nǹkan tí mo rí ni mo sọ ṣé mo parọ́ mọ́ wọn ni. lóòótọ́ lóòótọ́ o ti dà o ti gbọ́ ẹ mo ti sọ point mi. o ti ń support wọn o ń cheat mi lélẹ́ẹ̀ẹ́ kó tí kì í bá ṣe pé mo máa wà prepared all the time ni I swear mo lè wá ọ̀bà tí mú mi lọ́rùn ọ̀wọ́ báyìí ẹ kí ló wá ń gbọ̀n fún ah, ẹ̀yìn náà wẹ́ẹ̀ tẹ́rù ṣe ń báyìí ètè obìnrin tá a ti ń lò fún látijọ́ ìnáwó làmọ̀ continue pẹ̀lú kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún ẹ. ètí wo la fẹ́ lò fún múre wa mọ́ he suspecting me day in day out. dàgbé gbogbo yẹn jàre ah. ṣé mo ọmọ ojú mi lọ ni bíi múrewá tó ń sọ yẹn ti change ah. tó bá rí àwọn questions tó máa ń jùlù mi ó máa sọ mí báyìí ah god. wo ibi tèmi lọ ni pé mo fẹ́ sún ọmọ tó lóyún ẹ̀ kàn gírí ni kódà mo fẹ́ sún múrewá ẹ̀ fúnra rẹ̀ mo fẹ́ sún dé level tó máa fi fi ẹnu ara rẹ̀ báyìí tó máa fi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe. jẹ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ níbi tá a máa sún dé nìyẹn. <laughs> báwo ló ṣe fẹ́ jẹ́wọ́. wọ́n máa wọ̀ràn. ọ̀pàgà àbíṣú tàbí òdòdó alábà ọkà ká ní o ti mọ̀ pé àpèjúwe àgbẹ̀ ní gbogbo ń takà sílẹ̀ yẹn gbogbo bí mo ṣe ń kọ onímúre wa ń parẹ́ tí bí mo ṣe ń sọ fún pé ìyàwó ẹ̀ wá síbí bá múre wá nírọ́ ni ìyàwó wọn wà mo ti donírọ́ níwájú ọkọ mi kò yé mi mọ́ mi mọ́ ọkọ tí mo fẹ́ ṣe àbí ta ló lè wá bíbá ẹ wá máa pariwo pé mo lóyún fọkàn òun tí kò bá ń ṣe ìyàwó lè múre oko mímọ́ dùn rò ọ̀nà mímọ́ dùn tọ̀ igba obìnrin dùn gbà ní ìbálẹ̀ àmọ́ ti gbòǹgbò ọ̀nà ló ṣòro kí ni ìtumọ̀ gbòǹgbò ọ̀nà tí mo sọ ète obìnrin ni ète obìnrin lè bí ọkùnrin wo kò ní gbà ẹ gbọ́ ọ nígbà tó ti lo ète fún ọkọ yín. ọ̀bọ̀ ọ̀rẹ́ mi kí wàá ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe báwo ni mo ṣe fẹ́ gbé kalẹ̀ tọkọ mi ṣe fẹ́ believe mi pé ìyàwó ẹ̀ ló ń wá síbí bá ìyàwó múre wá ni mo mọ̀. o ò lè parọ́ tèmi ṣáà ní sórí nǹkan tí àmọ̀ràn tí máa ń kọ́ gbà ẹ́ ni pé fọkàn ara ẹ̀ balẹ̀ à ní rí bí o ṣó wá rí tìyáálé ẹ̀ yẹn mi ò bá gbà ẹ́ lámọ̀ràn pé kó sọ fún ọkọ yín kí wọ́n wá install CCTV síbí báyìí tọ́ bá ti install ẹ̀ gbogbo nǹkan tí ò bá máa ṣẹlẹ̀ nínú ilé yìí gbogbo ẹ lọkọ yín máa máa rí wàá tún wá sọ fún pé kó make sure rí pé wọ́n fi sórí fóònù ẹ̀ so ó lè máa wò ní anywhere kó má sí nàìjíríà gan-an máa wò tó bá ti ní dátà so yẹn òun ṣe issue so tí ìyáálé ẹ̀ tó bá sọ pé òun gbọ́ngbọ́n kúkú àwọn náà gbọ́ngbọ́n sísin fún un bẹ́ẹ̀ ni. ṣé ọ̀rẹ́ mi ah. tó bá dé bóyá máa sọ yẹn fún pé bẹ́tà kó bá mi install cctv camera bẹ́tà kó sọ aláìtì sun. sùúrù ni kò ṣe condition tó wà yóò ní láti máa gbé nǹkan kan sẹ́mi o bẹ́ẹ̀ ni má jẹ́ kẹ́nibọ́dì ṣe ẹ́ léṣe o. whole thing is getting out of hand. Hey. Tọ́mọbìnrin bá lọ ṣe bẹ́ẹ̀. Tó bímọ fún Múrẹwà. Ara olúwa. Ọmọ àgbà ìsẹ́gbẹ̀ẹ́ ni. lẹ́yìn gbogbo ìgbìyànjú mi lẹ́yìn gbogbo wàhálà mi gbọ́dọ̀ wà bí mo ṣe máa fọkàn péjì ìgbìyànjú mi ò gbọ́dọ̀ já sásán. Hey, <sighs> is done for me. Ele também chorou por mim, chorou por mim, chorou for me. ẹjọ́ ìbolódé ẹlọ ẹnà ìbolódé ìbolówà jọ máa bọ̀ torí Ọlọ́run ṣàánú mi jọ máa bọ̀ alájọ máa bọ̀ mi mọ bó ṣe ń ṣe mí ni mi mọ bó ṣe ń ṣe mí ni ó ṣe ò ṣèjọ wá pẹ́ yeah. Ah. Yeah. Yeah. Amúrewò dẹ̀gbẹ́kọ̀lẹ̀ torí Ọlọ́run orí owó òde gbé kọlẹ̀ torí ọlọ́run ẹ̀yìn mi. pẹ̀lú ọ̀rẹ́ mi. ọ̀nà ọ̀nà ọ̀nà ìjọ máa gbé mi lọ sí ọ̀sìpìtì. ṣe bí ká máa lọ sí ọ̀sìpìtì ni ibo lẹ́rù ẹ wà kí sáré lọ bẹ́ẹ̀ gbé. máa gbé mi lọ́nà ara ni mí. Ah, ara ò ní ní lágbára ọlọ́run ó ní tèmi bàtà ah, mi lè wọ ọ́ mi lè wọ bàtà. mi lè wọ. Ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o ọlọ́run o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọra rọra rọra pẹ̀lẹ́ ṣòtú gbọ́ ṣé máa gbàdúrà àdúrà ló máa gbà. àmọ́ gbà mo gbà pẹ̀lẹ́ kó máa pe jésù ah, jésù jésù mo ti pè ah, jésù má ké àní kó máa pe jésù má ké pẹ̀lẹ́ má sọ láyọ̀ lágbára àárọ̀ yìí ni ẹ ah, pẹ̀lẹ́ ó yá ó yá ó yá káàkiri pẹ̀lẹ́ jésù pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣé o ti pọ́n kúrú rẹ wá. kò gbé kọ́ọ̀lù ẹ̀. ìyá ajá máa lọ bá bẹ̀ pẹ̀lẹ́. jésù jésù mo máa ń pè é. ibo ni kẹ́hìn wa lè wà báyìí torí ọlọ́run. ǹjẹ́ ń pin nọ́mbà olùwà lè lọ báyìí mi ò máa fẹ́ gbogbo wàhálà báyìí ibo ni gẹ́ẹ̀ ìwà lè fi fóònù sí báyìí tó dẹ̀ gbé kọ́ mi ẹ́ èrò ọlọ́run tá mo fẹ́ pè báyìí ah, kò gbé kọ́ ọ. Ah, ah, báwo ni. ẹ káàárọ̀. Eh, àbúrò báwo ni ṣé wàá ok jọ́tún náà má bínú ni lédì kan ni mo wá wò níbi báyìí mi ṣe máa máa wò náà lédì yẹn kúrú díẹ̀ báyìí ó lóyún kódà oyún ẹ̀ tí èyí fi pé bí ọmọ abílẹ̀ ní tọ́la so nǹkan tó ṣẹlẹ̀ lédì ẹni mo dẹ̀ ń pinnu báyìí kó lọ mo dẹ̀ ń gbá gate mi mẹ́ tó ti gate ẹ̀gọ́ láti inú. ṣé kìí ṣe àǹtí moríire. bẹ́ẹ̀ ni moríire ni mò ń wá. Ah, wọn sì ń lé e nǹkan tó ṣẹlẹ̀ ní pé àárọ̀ tèmi jáde yẹn mo rí tí ọ̀rẹ́ wọn sọ fún wọn pé ṣe sùúrù a máa tó dọ́sítà ṣe sùúrù a máa tó dọ́sítà táwọn náà ń ṣe mm, mm, mm, something like that ṣáà nígbà pé èèyàn fẹ́ lé bọ̀. báwo rẹ ló gbé lọ sí hospital bó ti ń rọbí fine but problem ti mo wá ní sin pé mi ì mọ hospital gbé lọ mo dẹ̀ ní láti rìn kò sí wá important kò yẹ kó gbé lọ sí hospital lẹ́yìn mi. nǹkan tẹ́mi kọ́ tù gbọ́ because bọ́n ṣe fẹ́ máa lọ tó ń sọ pé ṣe sùúrù ṣe sùúrù yẹn mo retí eh, ọ̀rẹ́ wọn tún mẹ́kì kọ́ pé ó hospital àdìgbẹ́ máa bọ̀ hope hospital àdìgbẹ́ ẹ máa bọ̀. so hope hospital àdìgbẹ́ lọ gbé wọn lọ. báwo lèmi ṣe fẹ́ mọ̀ gbà tí mi ṣèké ṣé máa lọ bí wọ́n léèrè pé ṣé bẹ̀lẹ̀ ń lọ ni èmi kọ́ rí pé ń mègè kọ́. ẹ máa wọ ẹ kí kọ́kọ́ wá wọn débẹ̀ mo mọ hope hospital ìrada ah. mo bẹ no problem ọpẹ́ o. ṣé ẹ̀yin ni. mi mọ̀ ẹ́ tó kàn yìí. tó kàn mí. bẹ́ẹ̀ ni kò rí jésù olúwa wa. àmín àmín ní orúkọ jésù ẹ wo àdìtú ń dirú àdètú là ń dìyàn ẹrù tá a bá ti dì lọ́jà ó di dandan tá a tún délé òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ̀rọ̀ níwọ̀n bàtẹ́ ti gbé arábìnrin wá sọ̀rọ̀ jáàmà láìka ìtúsílẹ̀ ti dé báyé ẹ̀ ìrọ̀rùn ti dé báyé ẹ̀ gbogbo nǹkan tó túrẹ̀ wá síbí ó ti di ìtúsílẹ̀ ẹ wá wò. sorry sorry. Eh, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ lágbára ìjọ mímọ́ á tù yín lára. àmín. ẹ wo ẹ kì í sọ àwọn ọkọ tó wà di ẹ fún yín àwọn kọ̀ọ̀kan wà tí a máa nílò láti rọra fún ìtúsílẹ̀ wọn. kò sí nǹkan kí nǹkan mi ò rí nǹkan òun tẹ́ sọ pé kára láti jẹ́ kára ẹ̀yà tí mi ò ní rà ìgbàgbọ́ tí mo nínú òun wípé tá a bá dé bí ìwòsàn máa dé bá àti ìgbàgbọ́ tí mo nínú yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yóò fọkàn mi balẹ̀ níbi tí mo jókòó sí ẹ jọ torí ọlọ́run nǹkan kí nǹkan tẹ́ bá ní ká ṣe i'm ready please. ọ̀dà inú mi dùn bẹ́ẹ̀ tẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ a máa kọ́ sílẹ̀ fún yín kó o ṣe dandan kí ẹ fún wa lówó ẹ lè lọ rà wá tẹ́ bá dẹ̀ fún wa lówó ẹ àní kan lọ rà wá fún wọn. sir iyekíye tẹ bá fẹ́ ká fi rà bó ṣe transfer lè fẹ́ àṣe bó ṣe cash ni a máa gbé wá. that is it. ẹ lè bá wa rà kó lè jẹ́ pé perfect things lè máa rà. exactly mi tiẹ̀ ní láti máa dààmú káàkiri sweet àdúpẹ́ àdúpẹ́ ẹ tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ṣẹ́rí bá ṣe wà yìí ọmọ wa ń bí fún oṣù kan oṣù kan one month gbàkọ ṣẹ́rí ní oṣù kan tó máa fi wà ń bí lára àwọn tó wà nínú ìjọ mímọ́ yẹn wọ́n máa wà pẹ̀lú wọn wọ́n fẹ́ ra nǹkan wọ́n fẹ́ fọṣọ wọn wọ́n fẹ́ wẹ̀ fún wọn wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ a nílò láti fún wọn lówó ká tọ́jú wọn pẹ̀lẹ́ hmm, ká tọ́jú wọn. ká máa máa fún wọn lówó hmm. àwọn tó ń tọ́jú wọn yẹn kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà ẹ jẹ́ kí n mọ iye tó lókàlùkù wọn àmàgbà mélòó ni wọ́n. Ah, ìyẹn dà ìyẹn dà ètò wa parí ẹ̀ àwa nílò ní ara èèyàn kan tó súnmọ́ wọn gẹ́gẹ́ bí sọ́ọ̀rùn wọ́n fẹ́ lọ lé ni o lọ mú gbá lọ má gbọ̀n wọ́n fẹ́ lọ ra nǹkan tí a lè rán àwọn tí a sọ yẹn ẹni tó súnmọ́ wọn yẹn gẹ́gẹ́ kọ́ la máa rán. olùṣọ́ èmi ò lè èmi á ṣe yẹn èmi ò lè ra èmi lè ṣe yẹn ṣé bó rẹ mi ló rẹ mi gidi. ó máa dúró tì. Ah, ah, ó máa dúró tì fóṣù kan ọ̀rẹ́ mi ni. thank you so much thank you thank you mo appreciate it. mo appreciate it. o ṣé o ṣé ah, mo dúpẹ́ lọ́wọ́ ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ à ní fi irú eléyìí gbà á. Ah. bá a ti jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà a máa bẹ̀rẹ̀ sí ṣe kíákíá. ṣé mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìyẹn. kíákíá. ẹ mo tó ṣẹlẹ̀ sá ẹ mo ṣẹlẹ̀ sá account number church dà kí n lè transfer sí bẹ́ẹ̀ sá. mo rí i pé kinní yẹn mú yín lára. seriously sá. ẹ kò sí wàhálà ẹ máa pè kan nínú tó wà láyìíká. wọn á má ka nọ́mbà wa ìyẹn ò ṣe problem àná àwọn ọmọ tó máa dúró tì yẹn. báwo gbogbo yẹn kò ṣe wà. Ah, mi mọ ibi tó sọ kíìsì bó ni mo fẹ́ wá kíìsì báyìí torí ọlọ́run. Eh? Ah, eh, ah, kí ni wàhálà àbọ̀dá ìgbà yìí ẹ ló ẹ ló ń kú múre wá ṣe bí mo ti sọ fún yín mo ní hope hope hospital ṣé ẹ̀ mọ hope ni ibẹ̀ náà wà hope hospital ẹ̀ mo kọ̀ sáré wá mú nǹkan lé lèmi náà padà bọ̀ ń bẹ̀ ń sìn ok. ọlọ́run o ọlọ́run ṣàánú fún mi ṣàánú fún mi tó lọ lọ ẹ ọlọ́run ṣàánú fún mi ẹ ṣàánú bishop no má yẹ fojú sunkún aya má yẹ fojú sunkún aya olóhùn ṣàánú fún mi. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ brọ́dà kí ló ṣe yín. ìyàwó mi ni ìyàwó mi lọ́kọ̀ déédéé pè mí pé òun rọbí lọ hospital yìí pé ìjà mo bó ṣe máa ń ṣe wọ́n nígbà àgbà tí mo ti dìbà tó ti rọ́ọ̀ṣì ìyàwó mi débi mi kọ́ mo gbọ́ bíbà ìfúnra mi àmọ́ gbà tí mo máa dé bíbà tí mo ti ń lọ tí mo ń bọ̀ mi ìrí dókítà mi ìrí nọ́ọ̀sì tó jáde pé ìjà mo wù ipò tó wà àyà mi jẹ́ ń jà àyà mi já mi ìnẹ́lì kọ̀ọ̀kan mọ́ Jésù nìkan ló kù mí kó àtọmọ arábìnrin yìí nìkan kọ́ ló ń ṣàánú mi báyìí ní bọ̀dá. Um, ẹ máa fara balẹ̀ ní ṣó ti yé yín sè é ọkùnrin lẹ́yìn obìnrin lòun position tó dẹ̀ wà yẹn sìn yìí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọlọ́run ò ní jẹ́ ká ibi ni àgbóhùn ìyá àgbóhùn ọmọ ẹ̀yin máa ṣe bí ọkùnrin ni. Ah ohun tó ń ṣe ẹ̀yin lọ́wọ́lọ́wọ́ iná ló ń ṣe mí náà ah, wọ́n gbé ah, ìyàwó ah. tèmi náà wá síbí ni mi náà ò sí lára ni fà mí ò tí ì rẹ́ níwọ̀n ọ̀bẹ nǹkan báyìí ní so ẹ fọ́ra balẹ̀ àdúrà náà ni wọ́n máa gbà bí agbóhùn ìyá agbóhùn ọmọ. ṣégun ẹ̀yin náà ọmọ ṣégun doctor right. yes. okay ẹ jọ̀ọ́ ta ni ọkọ mrs morire ọlárẹwájú. èmi ni sà. wọ́n sọ fún ẹ pé ohun tó ṣe ni pé kò pa. kò make sense ká máa lọ tọ́jú ọmọ ọlọ́mọ kọ́ mọ́ wá lọ dàgbà tán kó lóun fẹ́ mọ bàbá òun gangan gangan àwọn èèyàn á pàtàn fún un. why why why tó ṣe máa fi bọ́ yẹn lè kó máa lọ. fún mi ní one reason tí mo ṣe máa detain ẹ. I need to know you more please. ìyàwó mi ní ẹ lóòótọ́ bọ́ mi ì mọ ẹ tán o ní láti mọ tó ń ṣe o this is business pleasure ọ̀tọ̀ business ọ̀tọ̀ you know I don't like it. anybody ìyàwó mi nìkan ló wà ní mọ́tò yìí. bẹ́ẹ̀ ọmọ mi wá ń kọ́. ẹ kí ni wọ́n ṣe wọ́n mọ ìgbà ìdúró ọlọ́run ah, ọ̀rẹ́ yìí ti gbọ́n jù ọ́. báwo mo ṣe fẹ́ mọ orúkọ tó pa mi ò mọ ọkọ ẹ mi ò mọ orúkọ ọkọ ẹ mi ò mọ anything nípa ẹ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

kú o bẹ́kọ̀rí àwọn obìnrin ẹsẹ̀ mi lọ ẹsẹ̀ mi wò obìnrin yà mí sí bóyá ń lọ dá lọ́rọ̀ lọ́lọ́ orí ló mọ̀ ọ́ torí níjẹ́ orí ń pè ní èmi lè rìṣà ń wò ògùn lọ́lọ́jọ́ kan bọ́jú bẹ́ẹ̀ni ògùn lọ́lọ́jọ́ kan bọ́jú báwo kẹ́ orúkọ orí fọ́mù bàbá bàbá bọ́ọ̀lù orí mi gbẹ̀mí òòrùn. bá dán lára jẹ. ẹ lọ́wọ́ pọ́sù ẹjọ́ pọ̀. kájáró lè wò kájáró rẹ ti yálé ikú tiẹ̀ ta ọ̀gẹ̀dẹ̀ tèmi owó kòkó yíyẹ tán ẹ wá bẹ sọ di igi burúkú dédé ọ̀sùn mi lọ́ba yín gbáyé pé dúró. ẹ kí n wá mọ owó kí ló dàrú mọ́ mi lórí n ò fó ṣáyín mọ́ ẹ kó ṣáyín kó lù mí. wọ́n ní a máa tẹ̀ wọ́n náà wọ́n tẹ̀ wọ́n tẹ̀ wọ́n fojú ọjọ́ wọ́n tẹ̀ wọ́n tẹ̀ wọ́n níṣègùn kò ní kò tẹ́rí bá ti tàtẹ́gbẹ́ ni. àdìgbẹ́ ẹ̀kọ́ ìwọ àásìn. ẹ dáná. ewọ ibo lẹ rò pẹ́ lọ ọ̀nà ilé ikú rèé. Ah! bẹ́rù bá jọ bẹ̀yàn ní kù kan kájé kí gbòòrò gbé. ètò yóò ń pọ̀ fún mi ìwọ nìkan nìfẹ́ ayé mi bó mo ṣe fẹ́ ṣe. ẹbí wọn ní òun àfẹlẹ mú ní ìbàjẹ́ òun abáfagbára mú ní ìnínílà. ohun tí mò ń báyé dúró ṣe gan ni. òǹbí ni wo yóò fọmọ rẹ fọkú ọ̀rọ̀ gbà. ààrẹ wà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 ọlọmọ lọlá yóò. ọlọmọ. coming soon on Okiki Premium TV. Rigidi orí ọlọ, àdámọ̀ tí ò gbọ́ràn lẹ́kùn. Kábíyèsí, àtọ́nà ló lè ṣe torí àwọn onílẹ̀ ló ń bínú. Àtọ́nà. Bẹ́ẹ̀ ni kábíyèsí, àtọ́nà ti kú. Wàhálà ń bọ̀ o wàhálà ń bọ̀ ní ìlú ìbáyìí o. àwọn èèyàn ló ti kú tó rún gbogbo ìlú yìí irú ọ̀bùn wọn rèé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè tó ti jábọ́ tó ti bára alẹ́ tó ti bára oko yìí àmọ́ kọ́kọ́ lè dáàfin torí ọ̀fọ̀ kì í ṣe láàfin. ohun tí akọ́nà sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkọ́nú àwọn ọmọ rẹ̀ wọn fi ṣe ètùtù ní wo wo nǹkan ti ṣẹlẹ̀ o wo ìyàwó mi bó ṣe wà báyìí sí wo wo lọ́ra wọn lẹ̀ gbogbo bó ṣe ń ṣe mi tiẹ̀ máa bá mi gbé ambulance bọ̀ ká lè gbé wá sí hospital ọ̀dọ̀ ẹ̀ kó bá mi dé tiẹ̀. ó ti rán àwọn agbanipa pé kí wọ́n máa pa ẹ́. ẹ eh, pa mí kábíyèsí wàhálà wàhálà wàhálà bí o. ojú wa ni olóògbé báyìí. èwo náà àwọn olóògbé o a ṣì parí ẹ lápá ẹ má fi mi wọ́kù ẹ má fi mi wọ́kù ìfẹ́ ìfẹ́ òkú lẹ́mi bọ̀. ẹ eh, bàbá wa rókù sáfì lóye ọmọ bọ fọba mọ rókù ọ sì gbalẹ yìí lọ òkú sì mọ tẹlẹ ọ ah, eh! ọmọ onígbà àdẹ̀kẹ̀ ọmọ alẹ́gọ́rùn-ún ọ̀kẹ́ fi gba tọrọ. àwọn èèyàn ti tẹ̀ wá lójúmọ́lẹ̀ wọ́n sì ti fún wa ní ìwọ jẹ. ìwọ níbo ni gíì ti wọ́. àpẹkẹ gbé ìkòkò kí o fọ ọmọ rẹ. ìkòkò aburú. four days ẹ pé aago ẹ náà kò lọ. wọ́n níjọ́ tá a bá ti rí ibi báyìí níbi máa ń wọlé. bó risk náà nínú ilé onílé lálẹ́. adégoróyè gbé ìkòkò yìí. adégoróyè ìkòkò tó wà lọ́wọ́ ẹ̀yìn wà wú. ó yá fọ́ ọ mọ́lẹ̀. kí n fọ́ kíni mọ́lẹ̀. èmi ni mò ń sọ fún ẹ wípé fọ́ ọ mọ́lẹ̀. èmi ajé koróyè náà ni mò ń sọ̀rọ̀ fún ọ mọ́lẹ̀. mo ní kó fọ́ mọ́lẹ̀. fọ́ mọ́lẹ̀. fọ́ mọ́lẹ̀. Coming soon on Okiki Premium TV. juicy leg. je